أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أنزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìjọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìjọ ọlọ́run kó máa bá ànábì àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà ta tó ń gbìyànjú tá ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde àkìyámà abẹ́lọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ìdánilẹ́kọ̀ọ́ ilọ́run tí a fẹ́ sọ yìí kọ́lọ̀n kó mọ́ ṣe níbàlẹ́jọ́ ogúnfẹ́ni tí yóò sọ ọ̀tàwátá àgbà ó jẹ́ kójọ wúlò fún wa láyé iná sàárẹ̀ àtijọ́ gbóúnjẹ kìyàmá àwọn ọmọ ìyá wa tí wọ́n ṣe agbátẹrù ètò yìí mú sí kọ̀mínítì wa ní gbogbo àdúgbò wa yìí ọlọ́mọdé kí ó bàjẹ́ kọ́lọ́n kó jẹ́ kí a tún máa gbọ́ra wáyé sí i kí ìsìláàmù kọ́ wá máa tàkà ní gbogbo irúkùsù tá kí kúfúrú ọ̀mọ́ra yóò jókòó kí ṣíríkù kó pòórá kọ́ sá lọ kọ́ wá jásí kọ́lọ́n wà paná bá bàbá tí máa ń yóò wà súnà yóò tọpa bíbí àṣà ìtọ́n yóò parí náà mi ò fẹ́ ká dírẹ́sì ọ̀pọ̀ kọjá lẹ́tà ipa fẹ́ sọ pọ̀ kò dẹ̀bà síkò ìyẹn ọ̀fà tó lè ní oṣù ni pé mi ò ní fẹ́ jẹ́ kí illustrations kó pọ̀ jù àwọn nukọ́t Muhammad àwọn cogent points àwọn tó jẹ́ kókó kókó òun láà lọ síbẹ̀ àádẹ́mọ̀ fúnra láyé kéékèèké bíbélà àádẹ́gbòye kò lè jẹ́ bá mànéjì àsìkò torí pé tí wọ́n ní ká sọ yìí ọ̀rọ̀ funeral rites in Islam kò sí nǹkan kan tí ń jẹ́bẹ̀ ju ahkamul janaiz sí Islam lẹ́yìn ọba san tó ní ṣe pẹ̀lú janaiz ó tó kí èèyàn lè ṣe kọ́nfẹ́ǹsì ọ̀sẹ̀ kan sí fúkàlùkọ́ ọmọdé láago mẹ́sàn-án tí wọ́n mọ̀ lọ́lé láago mẹ́rin

ní ẹ̀dùsùn àti òkè bọ́lọ́wọ́ mi ń bù over two hundred and seventy pages wọ̀n láyé tọ́wà mẹ́nu àkàmúlù jàǹdà yìí. àwọn tíra mi náà àwọn òkè mi ti sọmaráìsì ẹ̀sì irú òkè bọ́lọ́wọ́ mi yìí tó kọ́ra àwọn àfáà mi sí bí ọ̀rọ̀ bá fáwùsán ọ̀rọ̀ àdá ibùdó bá ọ̀rọ̀ sọ́ọ́lù fèmí ọ̀rọ̀ sọ́kù islam ní torí àtàwọn náà àwọn onímọ̀ ọ̀rọ̀ àwọn ìmọ̀ọ́mù màlìkì ìmọ̀ọ́mù ṣàfihì ìmọ̀ọ́mù náwàwí ṣùgbọ́n àwọn àfáàrà lọ́kọ̀ọ̀ tó pọ̀ nípa àlìjànà yìí èyí ò ní tó ní ṣe pẹ̀lú òkú sínsìn àti tó ní ṣe pẹ̀lú ìlànà tó mùsùlùmí pọ̀ torí pé ń tọrọ mọ́ pọ̀ ìyẹn ni ó jẹ́ sáré lọ sí di àwọn kókó kókó kálí láǹfààní àti gbogbo tó pọ̀ lákọ̀ọ́kọ́ nínú àwọn agbanitákọ̀wò òun ni ọ̀rọ̀ pé ikú gangan fúnra rẹ̀ ọ̀ràn yẹn ni yóò ṣẹlẹ̀ sí kálukú ìyẹn bẹ̀ ká lákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì kí wá ní tó yẹ ká pìtì àlẹ́ kí ní tó kọjá lè ṣe ìdá nínú kí ní tó ká múra alẹ̀ dé kú kí ló ká múra alẹ̀ dé ikú jàmbá ẹ̀ máa bá mi lọ wo ẹlẹ́kẹta ẹni tí ó ń gbòòrò ọkù àbọ̀ ń tẹ́ka kù àbọ̀tí ẹ̀sí rò wípé àyíbá àmọ́ ó lè dá sí kú kí làwọn nǹkan tó yẹ kó ṣe àbáwọ̀ tá a bá dé èèyàn rẹ̀ tá a wà pẹ̀lú ẹ̀ kí làwọn nǹkan tó yẹ ká ṣe fún tí mùsùlùmí bá tún wá kú tẹ́sí mùsùlùmí ó ti kú báyìí bóò láàṣọ kéde pé mùsùlùmí kú àwọ̀ ọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ mùsùlùmí tó ti wá kú bóò láàṣọ wẹ̀ ẹ́ nígbà bá wẹ̀ ọkùnrin ní olóbìn ní ọmọdé ní àgbàlagbà ní o kí lọ́jọ́ mọ́ wíwẹ̀ òkú àtúwò nígbà bá tún wò tán àtúnwò ọ̀rọ̀ tẹ̀símù lìmọ́jìd fífi aṣọ ṣòkùlà pẹ̀lú ìṣẹ̀dá wọn sàlẹ̀ ọdún ìrọ̀ ìfà jẹ́ mùsùlùmí ìsìláàmù lọ́pọ̀ wà lé hajjan wà májìdá à ń bẹ láyé ni atúnkú ẹni àpọ̀lé ni wá lọ́dọ̀ ọlọ́run bóò la ṣe máa ń fa sọ́ọ́sọ́ kùlá àtúngbòyẹ̀wò bákan náà àgbòyẹ̀wò sọ̀lá àtúnjànáàbà ìrún tá a máa ń tú sóòtù la bóò la ṣe máa ń tù á tún ṣe yẹn á tún wá yẹ̀ wò àwọn tó yàn àwọn kú kí ni ń tá a fẹ́ látọ̀dọ̀ wọn irú àwọn nǹkan wo náà lè ṣe kí ládàá rẹ̀ ọmọ ọba òkú àgbèrè àwọn àparí ẹ̀sìn dán abẹ́lọ́n ìfúkúra yìí àáfàá ní kakọ́ lọ ọmọ nínú nǹkan tó kárí gbogbo ayé táyọ̀ fi ṣépè fún yẹn ọlọ́run sì jẹ́ òkú ọlọ́run ó kú pẹ̀lú àṣọ náà ayọ̀ fi ṣépè fún yẹn ayọ̀ bẹ́ẹ̀ fi yọ yẹn láì mọyì ọ̀nà nínú Al-Qur'an ọlọ́run tẹ̀lé abẹ́ kúlù náà fún bá ìkọ́tù lè mọ́wó kìí gbogbo ẹni tó bá ti lè jẹ́ ọmọ ènìyàn tó jẹ́ èèyàn tó jẹ́ abẹ̀mí tó jẹ́ abara ẹlẹ́ni gbogbo wa látọ̀kú wò ní àáfàá yẹn fẹ́ ń sọ nínú ilé wákàtí ẹ̀ pé alimọ́tù bá bún wà kó ló náà sí dáàkìlù fẹ́ẹ̀rí ikú ilẹ̀kùn kan ní entrance kan ní ìgbà tí kìíní yìí bí ìgbà tó já sí pé abẹ́ lọ wo báwọn tí mo wo bọ́ọ̀lù yìí ṣe jù ṣé ọ̀rọ̀ tó ti láwọn ilẹ̀ ọ̀nà tó yẹ lọ gbà wọlé kẹ́wàá bá ti bo fẹ́ǹsì wọ́n wá bí ọdá kó ní mi ìwọlé wà láì wọ́n wọlé wọ́n kú lù náà sì dàáfí lù kò sẹ́nìkan tí òní ń gbọ́ gbígbá bí ilẹ̀kùn yẹn lọ́nà ń sinmi wípé kú lù náà sí zaa ikọ̀ kìlìmọ̀ òtún nígbà tí ọlọ́run kú nù mọ́ ní àlọ́ ìhà fáání gbogbo tí bá ń bẹ lórí ilẹ̀ òun ló máa tán tó máa parẹ́ wàyábẹ́kọ́ rẹ́jù ọ̀dẹ́kà búrújàlá lèwà ìkọ́ọ̀m ọlọ́run nìkan ni ó ṣẹ́kù tí ó lè kú yóò ṣẹ́kù àdójúkọ ọlọ́run ọba wa nìkan ọba gbogbo ayé jẹ́bẹ́sì na kan lẹ́tí ẹ̀mí kú wà wa Muhammad sallallahu alaihi wasallam ó mọ̀ sí àwọn sàábé ẹ̀yìn èèyàn akísì rú díkọ̀ ázìmì làzà anábì ní ọmọ ẹran sí lọ́pọ̀lọpọ̀ ìtì máa ń tí ó sọ ní àwọn ilé kan tó ń bàjẹ́ lánàá wọ́n ti da ọ̀rọ̀ lónìí wọ́n ti tà ó ti dilé pẹ́trol wọ́n ti fi kọ́lé ẹ̀fọ́ wọ́n ti fi ní kọ̀ǹtáǹtì àwọn ilé yẹn ń kó lánàá àwọn ọmọ tó kún bẹ̀ lánàá dà àwọn bàbá tó ní ilé ti lọ ọmọ rẹ̀ lọ́fẹ́ dà wọ́n lé kọ́tà gbòòrò náà nígbà wọn ní àwọn ilé ta agbọ́ lọ ọgbọ̀ kànga kànga olówà láwọn ilé tí ẹ bá jẹ́ kànga ìbò ọmọ jáde ti kànga ni kànga ọmọ ọrùn ni tí ẹ bá ṣe bọ́ọ̀rù tó lọ lẹ gidi ṣebí ní kálukú ẹ̀ lè gbá wọn yẹn mọ́ afá táwọn bá tí wọ́n fi ikú yẹ ìyẹn lọ́fà tẹ́lí ipa ọ̀rọ̀ ti kú wọn

àbájọ̀rọ̀ ní èlò tomato paste entrance lọ́wọ́ àṣẹ kí ni o lówó àwọn covid-19 palliatives jáde sọ́yọ̀ kó rí bẹ̀ àwọn ọlọ́ba ọlọ́ba wọ́n bó ń jẹ covid-19 láàfin wọn ṣé irú ẹ̀lẹ̀ tó bẹ́ẹ̀ jẹ̀lẹ̀ sí ni. jọba àwọn olóṣèlú ọ̀rọ̀ ti kú kankan kálukú tó ga láàrin 2019 sọ́ni ẹ̀mọ̀rọ̀ sẹ́nitọ̀ ọ̀sọ̀ ti kú àbẹ́yẹ mẹ́nitọ̀ ẹ̀ni ẹ̀mọ̀rọ̀ sẹ́nitọ̀ ẹmọ ìyá rẹ tó ti kú gbogbo wa ákùsùrù zikọ ọdún lazard ẹjẹ kámẹ ẹ̀rọ ti ikú òun ní mọ ẹgbà fúlàní rú yóò ya ọkọ àtìyàwó yóò ya bàbá àtọmọ yóò ya ọ̀rẹ́ méjì yóò ya business partners yóò ya olórí orílẹ̀-èdè ń gba yàrá ju àkú sí nàìjíríà kú. àbá yóò yà olórí orílẹ̀-èdè àtàwọn tí ń darí yóò yà ọ̀tá àti ọ̀tá yóò yà ọ̀rẹ́ àtọ̀tá kọ̀sẹ́ni túkú òní pa láti gbọ́dọ̀ ọ̀nà ẹ̀rán ti ikú alimọ́tù bá bọ́n wà kúlù náà sì dáhìlù gbogbo èèyàn ní ọ̀gbọ̀jú ọ̀nà yẹn torí náà gbogbo ìgbà fọ́kù. bí bẹ́ẹ̀ lọ sẹ́ẹ̀dì tó lè mọ́ọ̀tù

níta àṣọkọ́ sọ́rí ìtumọ̀ pé ẹ múra alẹ̀ tó kù àwọn àfáà ní ń tọ́kọ́ sínú òdì méjì sí mẹ́ta péré ni nǹkan méjì sí mẹ́ta ni alákọ̀ọ́kọ́ nínú tá a fi máa ń múra alẹ̀ tó kù òun ni bí ìmọ̀ẹ́nì làmì ìgbàgbọ́ òdodo nínú ọlọ́run tó jìbò ìmọ̀ẹ́nì ìmọ̀ẹ́nì yẹn òun lọ́wọ́ pọ̀ nǹkan méjì sínú tó fi sílẹ̀ta àti nǹkan ẹyọ kan náà láti wọ́n múra lọ ọdún nǹkan mélòó kẹfẹ́ nǹkan ẹyọ kan ẹyọ kan lọ́wọ́ tó sí mélòó ló tó sí méjì àfáà nípa ọba ń sọ̀rọ̀ rí mẹ́nu nǹkan méjì náà ni bẹ̀sí ìlú tọ̀ áàt wàtẹ́ríkì màá sí àtẹ́ntà fún múra lẹ́dẹ̀kú náà ni wípé ìtọ́lọ̀ ń bá ti ní á máa ṣe ẹ jẹ́ ká máa ṣe arapa àmúra alẹ́ tó ni àsìkò òru tó kírun ọlọ kírun ni. rọmọdán náà lókùn oṣù méjì àtijọ́ mélòó ìkọlọ̀ tí ó wà láyé àfẹ́kí rọmọdán náà òde kágbá rẹ̀ arapa àmúra alẹ́ tó ni. ìwọ́tọ̀ ọ̀dọ́ ló wà ni. owó orí náà dẹ̀ sí lóògè sí nine fifty nine hundred seven fifty eight hundred ìwúrà five hundred tẹ́lẹ̀ kọ́lọ́ bá ní ká covid nineteen kó gbogbo ayé. afá ìwọ tẹ ẹbá lágbára kó o sọmúra lọ sọmúra ọlágbára kó o lọ sí ájì lọ sí ájì ara kó múra lẹ́dẹ̀ kú ni. ara kó múra lẹ́dẹ̀ kú afá òun ni kó o máa ti láwà kùrán ara ẹni kó o máa bí oṣù náà sílà ara ẹni kó o máa gbàwé monday thursday ara ẹni kó o máa kọ́ ọ máa fi pamọ́ sínú àṣìṣẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí aláwọ̀ ilé òjẹ́kẹ́sì ò lọ sókè ṣèbí wà sí kọlẹ̀ community show sọ́fẹ̀lẹ́ gba tẹ́ǹtì ọ̀fẹ́lẹ́ gbaga ìkẹ́ni wọ́n sọ̀rọ̀ sí ìnáwó sí ìnáwó wá rọ̀ṣọ̀ mù afá ẹ ń bá fẹ́ múra ayẹ̀ kẹ kú ọmọ ẹ fi nǹkan rán sẹ́lé ẹ fi nǹkan rán sọmọ láti àfá àkan ládùúgbò àti wọn ti wá sí ẹ fi nǹkan rán sẹ́lé o ẹ fi nǹkan rán sẹ́lé o àtẹ́tùmẹ̀ ní pé bí fẹ́ ilé àtọ̀à nítọ́lọ́ bá ti ní ẹ̀má ṣe ẹ̀má ṣe. wọ́tùmẹ́bì ìmọ̀ náà hù wàtẹ́rìkì ìmọ̀ ààfù ẹ wà jìnà sí tọ́lọ́ bá pọ̀ fún yín nítọ́lọ́ bá ní ẹ̀má ṣe ẹ̀ jìnà sí ẹ̀ bí ẹ̀sẹ̀ lẹ̀ sẹ́rí nọmba tù yẹ ibẹ̀ láti ní problem jọba ẹ̀kọ́ àná yé dáadáa àwọn àfáà ní sẹ́rí téèyàn bá ń ṣiṣẹ́ rẹ iṣẹ́ rẹ rọrùn láti ṣe ẹgbẹ́ ìṣòkọ̀rọ̀ fún yín ó máa ń nira ìtumọ̀ ẹjọ́ ó nira fáwọn èèyàn èṣù náà ni ṣùgbọ́n iṣẹ́ eré téèyàn bá fẹ́ ṣe wà láì ọ̀rọ̀ rùn torí pé àmọ́lù sọ̀lẹ̀ ha kọ́dí yẹ fún àlù alibárù wàlfàjẹ́ sẹ́ẹ̀rí sẹ́ẹ̀rẹ́ ẹni ọlọ́run olùsíṣẹ́ eré ẹni èṣù òun náà lè ṣiṣẹ́ eré ẹgbẹ́ fún mi lápẹ̀rẹ̀ ẹni kálọ ẹ̀tọ́ ìjìnlẹ̀ kó sí ẹjọ́ láwọn ẹ̀kọ́ ní èkó ìdè lẹ́jọ́ ní ọjọ́ twenty seven million sẹ́kọ̀ọ́ jù bá lọ mo transfer rẹ̀ wà láìkè sí lílo ṣe láàrin ìṣẹ́jú kan ìdọ́gba àwọn bíi géètì mi ti ní kan wọ́n ní àwọn foundation sọ fí àfihàn àwọn èèyàn adé muslim they are not muslim israeli dem ní pẹ́ńṣẹ́ bẹ́ẹ̀ ẹni tó kọ́ni sọ́wọ́ sí tíwọ́n ìyẹn lọ́mọ́kà sékè òṣìṣẹ́ rẹ òun sì lọ́lọ́gbòmí olóògbòmí ni wọ́n kẹ̀jẹ́ balógun àdínì ni wọ́n jọ ń ṣògbó ni èyàn kẹtẹ̀lá lẹ́gbà àti lọ́dọ̀ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n tó mọ́ kí ẹ tó mùsùlùmí iṣẹ́ rẹ kò sẹ́ńtì òde ṣe ẹnì kan lókùn tẹ̀sán mi lọ́nà ìwádìí ẹ máa kọ́ lọ wọ́n láàrin oṣù méjì fún láti dẹ́ẹ̀dì dúró tọ́ ah, mo sọ sí láàrin inú ọkọ̀ bí ara ń tí ajímọ̀ ìdíjì sẹ àwọn kiri yóò lọ sí èsì nìyẹn ìrẹ́lẹ̀ kí ajímọ̀ fún ẹni oṣù tọrọ fún kí ẹtú ẹbí ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ lọ́sọ̀ náà ọ̀yọ́ ètò ìfẹ́ ẹni kó fi wàhálà kò ní kọ́tò ní ara sí làákà ìṣe tẹ́lẹ̀ tí bẹ̀bí jẹ́ olórí itọ́ àti ìsìnkú lọ́rọ̀ síkẹ́rìtì ọ̀fẹ́ wàhálà nínú gbọdọ̀ lọ́jọ́ rẹ̀ káàkiri ẹ̀fọ́ nípa ìfọ́ àjà àbúrò wa dà dùn fún mi ẹ̀jẹ̀ kọlọ̀ bí sùúrì ọlọ́run fi fẹ́ fọ̀rọ̀ wa ìjà àbúrò bí sùúrì yẹ́sọ̀ tó inú bí àwọn ọ̀gbẹ̀gbẹ̀ ẹ̀yẹ ọmọ ṣùgbọ́n àwọn aláwà lẹ́wọ̀ àwọn aláwà ní títí láì mọ́sálásí fẹ́ kọ́ lọ́nà òkè àgbò inú bí wọn wà láwọn ń fọwọ́ lórí agbẹ́gbẹ́ tó tọ́wọ́ sì yẹn ni dàlẹ́kọ̀ọ́ tó sì sí kí ni ó <laughs> sọ́ọ̀sì àbá láàrin ẹlẹ́rìn láti mẹ̀lẹ̀ tẹ́ tẹ́ẹ̀kì máa lọ ọ̀nà ẹ̀dùgbẹ̀ kò sínú mọ́tálásí adú ẹ̀dùnyẹ láàrin ni ẹ sọ ní ẹ̀dùn jìtọ̀ wà wà láyé mi ò rí rẹ̀ àbí Ìbàdàn ẹ̀kẹ́jọ bí a sí ni kí ló dé àwọn kẹfẹ́ ní pé áà ah, tí ẹ bá ṣerú mọ́jẹ́ gọ́ọ̀nà tá ń lè kọ́ mọ́tálásí láìpẹ́ àrùn ẹ lọ bẹ̀ ń jọ́ jìnnà gbogbo àwọn ọmọ sùkúù sẹ́ńtẹ́ńtẹ́ńt àwọn sùkúù àwọn kèfèé sọ́wà láàrin ibẹ̀ ni wọ́n ti lọ kí jímọ̀ mọ́sálásí rẹ̀ ń kọ́ mi táwọn ti ṣubú náà bẹ̀rẹ̀ mọ́ra ń bọ̀ jímọ̀ ẹ̀yìn ti ṣílẹ̀ ó kọ́ àbí òkú kódà wọ́n tẹ̀sán ìṣọ́ ti bá fọ́ sọ ìgbẹ́ tó bá yá ní ìsìn àbá ẹwúrú àríyá ní ìsìn àwọn èèyàn ọmọ ẹ̀tún ló ń bẹ iṣẹ́ rẹ̀ àbí òkúṣẹ́ rẹ̀ mọ̀nbánà lọ́la ìmọ̀ jíjá dáná lọ́wọ́ láwù bẹ́ẹ̀ tán tìlítà náà tọ́lọ́ bá dà lọ́wọ́ ẹ̀ níjọ́sìn ẹ̀ta kọ́lé fọ́lọ́ ọlọ́lọ́wọ́ kọ́lé fún láti dẹ̀ná tọ́ tọ́lọ́ bá di pé kọ̀ mẹ́bọ mẹ́sìn àwọn òní yọkọ̀ rẹ̀ yẹn wò èyí ń bẹ láàrin wọn àtọ́lọ́ tó bá mẹ́bọ mẹ́sìn bọ́kọ́ mọ́sálásí wà nílò ń wéṣẹ̀ ṣùgbọ́n sọ̀rọ̀ àti mẹ́bọ mẹ́sìn pé ọlọ́run lọ́wọ́ mọ́sálásí tó borí àwọn ẹ̀fẹ́ rẹ̀ jù ṣùgbọ́n bí n sọ tọ́rọ̀ fún ọ ọ̀pọ̀lọpọ̀ wa àṣàfẹ́fẹ́ ibi tí mò ń lọ ibi ẹ̀sẹ̀ lónìí làwọn èèyàn ti bàṣẹ́ rẹ̀ jẹ́ kálukú kírun àǹgbáwẹ̀ lóòótọ́ Ìbáwà tá à ń kírò náà la tó ń kóró òní jẹ. Àwọn tá à ń kírò yìí, àwa náà là ń ṣe sí náà. Àwọn tá à ń kírò náà là ń mutí. Àwọn tá ń kírò náà ń wíwá bù. Àwọn là ń dóra. Àwọn bá sọ pé sáwò. Ẹ ní sáwò ni bàbá. Nínú Rọ̀mọ̀dọ́n, kí ló ní táwọn ọlọ́sìn òkú àánú Rọ̀mọ̀dọ́n? Àbẹ́ ìsàkíyèsí àwọn ọlọ́sìn òkú àánú àwẹ̀. Ìyá ọlọ́sìn àdúgbò tiwa mẹ́mẹ́ ní máa ń tà àánú àwẹ̀. <laughs> ìyẹn ọlọ́tí àdúgbò wa mọ́ mọ́ lọ́wọ́ àpọ́n mẹ́mẹ́ kí ló dé tó ọ̀tà fọ́ afẹ́fẹ́ àmùsùnmí láàmójú tí ìbá sọ̀rọ̀ láàmójú kálùbá èdèdú àwọn àmùsùnmí láàdáre èyí táwọn tó ìfòsùn lọ́mọ mú kí wọ́n lọ gbogbo ọlọ́tí ọ̀bà táwọn kí ni túmọ̀ rẹ̀ sáré mú kí ẹ lọ wọ àdúgbò yìí sẹ̀fẹ̀rẹ̀ ayégbó làwà yìí jẹ̀wọ̀ pé dé tí mo wá sáyé gó lérò ní láàrin olómi sáyé ní ibi ọdún bí abi two three years ago ẹ bá ráyè kọ́ ní Sunday ẹ bá ráyè yóò ti bẹ́ẹ̀ lọ ní òkè ẹ lọ ìjà láàrin olómi sáyégún lápá ọ̀tọ̀ lápá ẹ lọ payọ sọ́wọ́ àbẹ̀ ẹ tọ́ sáǹjẹ̀rọ̀ ní mutí bẹ̀ ní ewúrẹ́ ní mutí bẹ̀ ẹ lọ wọ àwọn tí mutí àwọn àlàájẹ́ eléyìí góòlù àwọn àlàájẹ́ eléyìí ṣíkà ṣèbáwò èyí wa lọ́pẹ́ lọ́jà tó lẹ́tọ̀ di di for ourselves we don't look at the safety àwọn èyí wa lọ́mú tí wọ́n pọ̀ jù èmi ò lè tọ́ra mi jẹ́ oúnjẹ lọ́tẹ́ àdúgbò ìtura mẹ́mẹ́ ní máa sàmú ọ̀rẹ́ níbo làwọn tí mú kí lọ. àwọn ẹni tẹ́tẹ́ òkúta dé bá wọn ní ọ̀rẹ́ ta ní nípa tẹ́tẹ́ àbáwọn èèyàn wa nípa tẹ́tẹ́. àwọn tá a jọ ń kírun àwọn náà wọ́n ń ṣe sìnà àwọn olóòtẹ́ẹ̀lì ọ̀sàmú ọ̀rẹ́ níwùsì ní ọdún mẹ́lẹ́kan sẹ́yìn wọ́n láwọn aṣẹ́wó láàárẹ̀ àbújá wọ́n ti lọ sí Imo lọ sánà branu wọ́n gbọ́ ọjọ́ lọ sílẹ̀ yíbo ṣe kèkè lọ́pọ̀ bíi àwọn eléyìí àwọn mùsùlùmí lọ́pọ̀ ní tòsí ìbílẹ̀ haúsá yìí àwọn òde tànú àwẹ̀ ta ló ń bá àwọn afẹ́wọ́ fèsì náà àbáwọn èèyàn wa náà tán ni. mẹ́tò ní fèsì ní òsì kéfì nínú àwọn tó mu tí òun wà ó sọ wípé population wọn kéré kọ̀m̀pìátò táwọn èèyàn sì nàbẹ̀ tí rọ́mọdún bá dé òkúta dé bá gbogbo àwọn nǹkan yẹn àbáwọn èèyàn wa lọ́pọ̀ tó ń faburú. èmi àti ní ara ń táàtì múra ayẹ̀ tó kú kájínà sẹ̀fẹ̀ kájínà sí tọ́lọ́ náà kámọ̀sí ní onítẹ́tẹ́ onísìnà gbogbo àwọn ẹ̀ṣẹ̀ burúkú tọ́lọ́run ti léwà jìnà sí ìka jìnà sí ọlọ́run ó jẹ́ ká kúrò ọ̀dà àwọn nǹkan kan wá ń bẹ tí mùsùlùmí bá ti ń rò pé tó mò ń múra lẹ́ẹ̀dẹ́ kú àwọn àfáà lára ń ta afẹ́fúkálukú wa òun ni àlùwàfín yà jẹ́mọ́ ẹ̀gbọ́n tí mo dé ìdáadáa ọlọ́run adùn tẹ́kẹ́ nìkan lùkù wá ogun. tí olórí èmi tí mò ń sọ̀rọ̀ yìí gbogbo ayé tó kú tò sí. pẹ̀lú yìí náà kẹ́yìn náà bára mi sọ̀rọ̀ kẹ́yìn náà bára yín sọ̀rọ̀ kálukú wa ẹgbẹ́ ká níwọ̀ kan tí ọmọ àti ibi iṣẹ́ wa fámìlì mi n bá kú ìwé ìní ẹ̀kọ́ lọ tàbí bẹ́ẹ̀ ẹ ní lọ́ọ̀yà tí máa ń wà sí ní jẹ́ ara tá àmúra rẹ̀ bọ́ títẹ́ òun ni ká máa kọ wá sí yà tá a lè pè ní bíi wíìlì kí wàá ní kí máa wíìlì ti Islam ànábì sallallahu alaihi wasallam ó lẹ́nu kọ̀ọ̀kan yín ẹ gbọ́dọ̀ lójọ́ ka àbíjọ́ méjì ńlá wà wá sí yàtù wù má tù bà tán. ṣé ẹni tẹ́lẹ̀ ní pé ẹ lò ní ọ̀la táwọn ẹ̀rọ tọ̀la ẹ gbọ́dọ̀ kọ wá wíìlì yín jọba àrùn ẹ tún gbọ́dọ̀ ọ̀bẹ̀tì ẹ̀ ẹ̀ máa ọ̀bẹ̀tì ẹ̀ táyì fún mi kí ni túmọ̀ wà sí ìyá àti Islam àwọn tí wọ́n kò sínú mọ̀ fẹ́ sọ fún wa yìí arapa àmúra alẹ̀ dé kùnú pé tó o ti ń bá kú ìfẹ́ ní wàhálà ọlọ́run sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run mẹ́ta àkúrà yìí o wàhálà ìfẹ́ yẹn bá kú ìyẹn lè ní wàhálà wájú ọlọ́run gbogbo àyíká kan kú ẹlòmíì ọ̀rà búrẹ́dì lánàá two fifty lọ́dọ̀ ya ilé kẹta <laughs> tọ́ba kú lónìí wo ní àkọ́jọ́ ìyá búrẹ́dì two fifty ìyá ìlú wa máa ń ṣe two fifty ìyá ọ̀ máa àti wá pa àwọn èèyàn sọ ẹgbẹ́ mi gan mo fi mo dájú èèyàn kú mo lọ́jẹ́ ní two fifty two hundred and fifty naira kò ní jẹ́ wà lùtẹ̀ náà <laughs> lọ́sùn ni mo rìn mọ́ alákọ̀ọ́kọ̀ bìlẹ̀ ní ṣáta àwọ̀tẹ̀bọ̀ àyìn. wàsíjà ni wípé a máa kọ àkọọ́lẹ̀ àkọ́kọ́ nínú tó wà sí yàtì ìsìláàmù kó sínú àwọn wo ni mo jẹ ní nǹkan jọmọ ìjọba àrùn yóò dáadáa àwọn wo ni mo jẹ ní nǹkan lágbájá mọ̀jẹ́ ní seven five owó sìmẹ́ǹtì làkàṣẹ́kì mọ̀jẹ́ ní twenty nine five owó orin bàbá alágbájá mọ̀yá one million lọ́wọ́ fún business gbogbo àwọn tó ọjẹ́ ní nǹkan ó lè má jòwó nìkan o lágbájá báyìí mọ̀jẹ́ láago aago rẹ̀ ni mo lò fún nǹkan báyìí ẹni báyìí mọ̀jẹ́ ní petrol twenty litres jẹ̀mọ́ nǹkan alákọ̀ọ́kọ́ nu gbogbo ń tá a bá jẹ ní nǹkan ẹ̀jẹ̀ àmà kọ́ọ̀lẹ̀ ọlọ́run ìjà kú báyìí tá a bá ti kú kí ni wọ́n lọ ṣe òjò mẹ́rin wọ́n kọ̀ bá wa san mọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ náà o torí ẹni tó bá kú tí wọ́n bá bá san gbogbo àwọn gbèsè wàhálà níwájú ọlọ́run o wàhálà gidi ni o kódà nàbí àṣàlà kò ní kírun sí ìyàn láà tí wọ́n bá san gbèsè tí wọ́n bá tẹ̀ àjọ ìrẹsẹ̀ sọ́ọ̀lù àlàsọ̀ níbi kan ẹ máa kírun sí ìyàn yín la ìwé tí ìbáníkírun sí la ìbáníkírun sí ó ń gbèsè la táwa ni èso ń gbèsè tó wà bá ṣe tó àwọn olówó bẹ́ẹ̀ kò sísan fún business ṣùgbọ́n tí wọ́n àrẹ́bí àbẹ̀rẹ̀ fi ọ̀dà tó ní nǹkan lẹ̀ èèyàn jẹ́ one million ó ní seven point five million lẹ̀ iye èso ń one million yẹn nínú kí ni owó rẹ̀ kápọ́ lè pé ogún àti ẹjẹ́ á máa kọ àwọn tá a bá jẹ lówó má rò pé two fifty náà ní owó búrẹ́dì máa fún lọ́tọ̀ọ̀la kó tó di pọ́ọ̀sì nǹkan ọ̀lẹ̀ owó búrẹ́dì tó ti sọ̀rọ̀ àtọ̀ ọ̀sán owó nǹkan ọ̀lẹ̀ nígbà tí wọ́n bá ti sá kílò ìṣòro ọ̀gbẹ̀dì ẹ ń tọ́ra bàtà sẹ́ẹ̀kì rẹ̀ lọ́wọ́ ẹ̀ ọkẹ́ náà sípáàsì yẹn ní sípáàsì one twenty ó sì sọ pé pẹ̀lú ẹ̀sìn ní màtìgbà sálárì ní february máa fún yín ṣé bó fún kọ́ọ̀lẹ̀ ìyá ara sí bí fóònù nọ́mbà ó ètò five seven two kìíní kan kí ni mo rà lọ́wọ́ slippers how much one twenty. oúnjẹ ọba ti sá ọ gbèrè báyìí ìdàbí kan page mo ti sá nǹkan alákọ̀ọ́kọ́ tí ọmọ wa lọ wá sí àmùsùlùmí náà ẹlẹ́kejì àwọn wo náà jẹ ìmí náà ní nǹkan lágbájá mọ̀yá ní sọ́bìrì ohun olóko símẹ́ǹtì làkàṣẹ́gbè mọ̀yá ní five hundred thousand eléyìí mọ̀yá ní láwàní méjì eléyìí ọjà mi ní báyìí ìtọ́jẹ́ ìmù nǹkan tó jẹ́ ìsànà eléyìí ọmọ àpò ní ìsànà ẹ̀yọ kan kọ́ lọ. nítorí wọn náà bá kú bóyá gbogbo ń jẹun ìtọ́wọ́ àtàkùn wọn náà ṣe kí ni ọ̀sán wọ́n kì í rí nínú wàsíyà rẹ̀ ta ló jẹ lówó ta ló jẹ ìwọ náà ṣùgbọ́n ní táwọn jẹ lówó yẹn ṣe kí ni ó pàtàkì púpọ̀ ẹlẹ́kẹta àwọn wo la fẹ́ bù ní nǹkan àjẹwọ́n kí mọ́lá àṣẹ jẹ̀wọ́n kí mọ́lá àṣẹ ṣùgbọ́n abẹ́ ṣe kí ni o àìdá náà ti bá kú o ṣùgbọ́n tá a bá fẹ́ bùn yẹn nínú Islam kò gbọdọ̀ kọjá one thousand kò kọjá kí ni o kódà kan fúlùfù kẹfíìl wọ́n pọ̀ jù kẹ́ ti pọ̀ jù àwọn àfáà ní kọ́kọ́ ti di one over four lọ torí báyìí kò ní pé one third gan ah anábì gan tó ní ah, one third gan tó pọ̀ jù torí ta kó ẹsù fámìlì rẹ̀ lẹ̀nu lówó ju kó fi wọ́n lẹ̀ ní kí ni lọ́wọ́ olùsílọ ẹjẹ́ fún yín lápẹẹrẹ kọjá pé nìkan wọ́ọ̀fì rẹ̀ jẹ́ twenty one million naira sẹ́yìn tó bá fi one third tọrọ nínú property ẹ̀ seven million ló fi tọrọ àwọn fámìlì ọmọ pẹ́ẹ́lú fourteen million ó fi ìyàwó mẹ́rin lẹ̀ ọmọ twenty one ó sì ti seven million tọrọ gbogbo tó ti ilẹ̀ kò tó wọn fún àárín oṣù méjì wọn tó gbọdọ̀ sí padà ṣùgbọ́n èèyàn láṣẹ èèyàn lẹ́tọ̀ọ́ nínú òṣèríà ó fẹ́ rule out àwọn ìṣàkánná property rẹ̀ kò gbọdọ̀ kọjá one twelve at most ṣùgbọ́n kọ́mọ̀ tó bẹ́ẹ̀ ló ṣe kí ni o ìlú dáa jù kọ́ lẹ̀ torí pé wà ó fún di rẹ́pìlì àwọn fúnṣù ṣọ́ọ̀ṣì naturally ẹ̀mí a máa fẹ́ sáwọn àwọn ìyàwó rẹ̀ tábàrí wọ́n jẹ́ abáàmì irú wíwo orí bú ọlọ́pọ̀ wa pọ̀ lẹ́yìn wọ́n lọ bá tó bá wà nìkan láàjẹ ẹlẹ́pẹ̀tẹ̀lẹ̀ sí kánú àwọn tó ti darí rí Nàìjíríà ọmọ wọn ní ẹ̀sà òkè tọ́fẹ́ yàwó tíyàwó ti ń gbọ́ fún yàwó tí ó fóun nìkan lòun ní gbogbo dúkìá tọmọ òun táwọn ìyàwó mi wá tọ́tún ṣe kéde wọ́n tọ́kọ́ ọmọ wa tọ́ mọ́ sì tó kú ìyàwó ọ̀lọ́dún méjì lẹ́yìn ìgbà tó fi lọ́ ìtumọ̀ ilé ìdí pé èèyàn lè kọ́lẹ̀ ẹ̀tọ́ pàápàá ikú lè sórí olóyìn o ẹni tọ́lọ̀ ń bá sáàánú tọ́jẹ́ pé ó ní nǹkan tó so kiri o tó pọ̀ èèyàn lè wí rẹ̀ pé tí mo bá kú o nínú mọ́tò mi mọ́kànlá jíìpù mi ẹ bá ń fún mọ́sálásí táì kama lò fún ọ́sẹ̀ àpamọ́lẹ̀ sùkúl muslim community níjọba ti kú wọ́n kọ̀ lọ mọ́tò kú olùtọ́fà tiẹ̀ wọ́n lọ fún mọ́sálásí ilẹ̀ ní plọ́ọ̀tì mẹ́jọ tí mo ní ládùúgbò báyìí ẹ bá ń fún àwọn mùsùlùmí báyìí kan fi kọ́ islamic center mo bù wọn láyé àtọ̀run kan máa fi ṣètò lọ. àbíbẹ́ ẹ̀kọ́ tí n bá kú o nínú dúkìá mi ẹ̀yọ five million bẹ́ẹ̀ kan fi gbẹ́ kànga kí ládàá rẹ̀ ọmọ bá mi kò jù bá mi gbogbo tí ń jẹ́ wíìlì mi. àwọn ọmọ rẹ̀ ọ̀gbọ́dọ̀ alájú bú kí n tọ́ ọba wíìlì ọba ti kọjá one thought ọ̀pọ̀ jùlọ ṣùgbọ́n káwa náà ọmọ ṣe wá ń tọ́ ànábì náà bìnrin wá tọ́ bìnrin náà lóge ni ó pọ̀ ṣùgbọ́n pọ̀ jù náà ni ìjọba mi rò pé wíìlì islam ti ara yìí mùsùlùmí ìwà apẹ́gbọ́n rẹ̀ lẹ̀ tọ́rọ ọmọ tí ó sọ̀rọ̀ sí ọ pòtó olùwọ́ ọdún méjì ní ọ̀sẹ̀ ní ayé fọ́pọ̀lọ́ rẹ̀ òní ìfiṣẹ́ mọ́ níwọ̀n tó ṣe wíìlì náà tí wọ́n mọ̀ ọ́ tí wọ́n bọ̀ fún wọn sí ń ṣẹlẹ̀ náà pẹ́ẹ́tẹ́ rúùlì tó rúùlì lẹ́nu jẹ́ wọ́n ti ta twenty percent yẹ mùsùlùmí ẹ̀ máa fẹ́ gbọ́ ẹ̀ lẹ̀ tó wá ní pé ẹ̀yẹ sẹ́ni ti bá kú lápẹ̀rẹ̀ kéèyàn níyàwó mẹ́ta ìyàwó mi kéke ẹ fún nílé three story bò wà lájà ìyàwó mi kejì ẹ fún nílé two bedroom flat tó wà bàdàn ẹ má wà bùsí o ìyàwó mi kẹta ẹ bá fún nílé two plot tóun náà wà lóṣogbo ó ti pẹ́ gbọ́n náà irú ọkọ̀ báwọn àwọn ọmọ ìlú tó tó jẹ́ ń yà lọ sàárè yìí alábòsí ni o alábòsí ọmọ àkẹ́ mùsùlùmí lè pẹ́gbọ́n ẹ̀ lẹ̀ ṣùgbọ́n alẹ́ kọ rúùlù ilẹ̀ èyí ó ta tí n bá kú ẹ àwọn àfáà súnà ní káṣẹ́ kéré ẹ ká pé ó pọ̀ ní pẹ̀lú fúlàní àti súnà torí pé mo pọ́dọ̀mù lẹ́nu ọ̀bá ní kéèyàn òtún ká máa pẹ́gbọ́n pẹ̀lú bí ìjù gbogbo ọta ẹjẹ́ mùsùlùmí ẹjẹ́ ajú ẹ ti kálukú tí máa ti gbọ́n wíìlì ẹ̀ lẹ́ báyìí tí n bá kú ẹ má pẹ̀gbọ́n ẹ pé àwọn àfá àtọ́mọ̀ nípa ilmùlù fàrọ́yìn ìmọ̀ bá a ṣe ń pé ogún ilmùlù mìíràn tí wọ́n bá mi fi kùrà ní ọlọ́run àti súnà ànábì pé ogún òmí ìjọba èèyàn lè pọ̀ yóò lẹ̀ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ wá pẹ́ fún rẹ̀ pé ẹ bá fún lágbájá ní yàrá mẹ́jọ ẹ bá fún lè mọ́tò márùn ẹ bá àbùsí lè yun ẹ sì lànà kùrà ní àti kí ni pé o àti súnà èèyàn sì lè tó kọ́ sínú wíìlì ẹ̀ tí èèyàn bá fẹ́ pé ìmáàmù báyìí mo fẹ́ kó pè òsìmí la òsìmí burú mi tí n bá kú o ìsáàsù báyìí tó bẹ́ẹ̀ ni ọlọ́run òun ni kó pè òsìmí la tí ọ̀bà sí láyé ìsáàsù báyìí ó tó lè kí òsìmí la tóun náà ọ̀bà sí láyé àdúgbò òsìtòsì èyí ẹni dákọ̀ ọ̀bà òsìmí mẹ́ta mẹ́rin àwọn ẹ̀fẹ́ kí òsìmí la ìmáàmù báyìí ni kó pè òsìmí la èyí ẹni sọ bẹ́ẹ̀ gbogbo eléyìí òsìtò burú kọ́ àwọn wíì ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ wà á pé ogún rẹ̀ sí kẹ́nìkó mọ́lé kan kẹ́nìkó mọ́tò ó lè jẹ́ pé tó pé nǹkan jẹ́ pé mo ṣẹ̀rí àtàbà kan tí ọkàn òde ṣe gẹ́lẹ́ o kò ní tó ilé tàbí kọjá sí pé yóò ju ilé lọ ó ti ṣàbòsí náà tí ẹni pé ṣàṣọ́lẹ̀ ẹ má pe ìdí igi o àbòsí lọ́wọ́ à ń di igi o gbogbo ẹ̀yin tẹ̀ ń pé kò di igi ẹlẹ́jọ́ ọjọ́ wájú ọlọ́run èmi ìbá wọn pé nǹkan rí o ẹ bá ti lógún ojú ìdí igi lòun fẹ́ pé màpá ọlẹ́gbẹ́ta ọ̀dẹ̀ wájú ọlọ́run ó ti fẹ́ di ìwájú ọlọ́run ìyàwó kan tẹ kó ti máa márùn-ún ìyàwó kan bímọ mẹ́ta ẹ wá ní kẹrẹ pé gbóni bákan náà sábòsì kọ́ lélẹ́ yìí ṣẹ̀rí àti pín ogún fúnyàwó ó dẹ̀ ti pẹ́ fáwọn ọmọ ọmọ ọkùnrin ìlọ́po méjì tọmọ obìnrin ó mú ọmọ obìnrin ni four child òun jẹ́ for seven years last month lábàá bí mo tó kú ọ̀hún ìtẹ̀pọ̀dọ̀ kan ọmọ ọkùnrin yóò mú ju ìyá for seven torí pé obìnrin tí èkú wọn mọ̀ náwó lé lórí ni bàbá rẹ̀ ọ̀ náwó lé lórí nígbà wà kékeré ọkọ rẹ̀ ọ̀nà òye lórí tó bá wọlé ọkọ nígbà ọ̀bá dàgbà ọmọ rẹ̀ ó ṣe kí ni o yọ ọ̀nà òye lórí ṣùgbọ́n ọkùnrin born to spend ni òun ọmọ náwó yọ ọ̀nà òye lórí ìyàwó kìíní kó tó sojú kòkòrò kó tó fẹ́ kejì yóò tó náwó lórí kejì olùdókòwò kòkòrò kẹta yọ ọ̀nà òye lórí kẹta olùdókòwò kòkòrò kẹrin yọ ọ̀nà òye ni wá yọ ọmọ náwó lórí obìnrin ẹ̀fọ́ ọmọ wọn náà náwó lórí wọn ọlọ́run ti pín tọ́pọ̀ fọ̀kún torí pé ní ìta tó fọ́kín gan ẹ̀mẹ́ta wá sọ̀tàì àwọn ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ bí wọ́n tó bá mi so ọlọ́run tó kí ogún kìí sálábòsì ẹ má lo ìdí igi mẹ́lẹ̀ Yorùbá kálukú ọmọ ẹ̀kọ́ nu wíìlì ẹ̀lẹ̀ ṣẹ̀ríà kùránì ni ẹ fi pé gùn mí o ẹ má lo ìlànà àbòsí o ọlọ́run já kú dáadáa o kápò bẹ̀yẹn náà tára tí wọ́n fura pé nìkan pọ̀ káàkú kí n sáré sọ bí ẹ̀ bẹ̀yẹn kí n bọ́ síbi wíwẹ̀ òkú kíkí òṣòkùlà àtàwọn tó jẹmọ́ jàmẹ́rì gangan. àáfàá níta bá ti fura tẹ́lẹ̀ wa kan kọ́ kà bóyá ìyá tó ti dàgbà bàbá tó ti dàgbà abẹ́ tá a rí pé ààrẹ yìí jọmọ ààrẹ ọlọ́jọ́ ẹ̀fọ́ Yorùbá máa pe ààrẹ ọlọ́jọ́ ni gbogbo àtìgbọ́ yóò ilẹ̀ Yorùbá láwa nígbà tá a rí pé ààrẹ ọlọ́jọ́ ló ń ṣe àkọ́kọ́ kà á kú yẹn nínú nǹkan tá kọ́ fẹ́ ni pẹ̀lú kí kámọ̀ orí gbóòrò láìláìláìláwò àwọn àfáà ní gbóòrò kámọ̀ kọ̀máǹdì ọ̀tọ̀ ọ̀yà ẹ̀wí ẹ̀wí mọ̀mọ́ tó sọ pé ẹ̀wí kámọ̀ àrùkò ti dìkì òkè ìlú rárá àmì ah, ìta sọ ẹ̀wí kí wọ́n ní ẹ̀wọ́ ẹ̀wí nù ẹ̀kẹ̀ máa wí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ̀ láìláà ìlọ̀lọ̀ láìláà ìlọ̀lọ̀ láìláà ìtẹ̀sájẹ̀jẹ̀ pé ti ń gbọ́nu ọlọ́run lè ran ẹni ẹ̀kún náà máa wù tẹ̀lé yín kọjá pé kí ó wù fẹ́ yín yẹn torí pé máa ń kárẹ̀ àáfíù kàlámì láìláà ìlọ́lọ́ dàkọ́lá ìjà nàta bó ṣe wà nínú hadith tí ẹni tó bá dájú pé gbólóhùn tó wí kẹrin láìláì lànà yọ wà lùdì kan for sure so àwọn òkú wa àwọn tábà ti gbé wọn súnmọ́ kú ká máa wí yẹn ní ẹ̀gbẹ́ wọn àfọ́ àníwò àwọn ẹni yẹn lásìkò tó wà lórí àìsàn kú ká jẹ́ kí wọ́n kọjú sí kíbla kọjá pé kíbla ni wọ́n mọ̀ ṣe kíni ni wọ́n mọ̀ kọjú tó wọ́n ti táwọn fẹ́ kírun tẹ̀ wọ́n lè má lè dìbò dúró kírun mọ́ bó ṣe ìka ni wọ́n fi máa kí ọ̀rọ̀ rúkè ṣe màtá mi nígbà tí tọkọ ní tí kẹkọọ bá ti fi ọpọlọ èèyàn máa kí ọ so yọ wà mọ tọ́lá ti yọ fọ bóyì yọ ta fàtíà tọ́lá ti tàbí ẹ̀ yọ ta súrà tó bá mọ̀ tẹ̀lé Allahu akbar ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀rẹ́ sórí tọ́fẹ́ jọ bí sẹ́fù èjì ó ti lọ rùkú ni yóò sì nọ́ máa dúrà rùkú yóò tún lọ sókè padà sẹ́nu àlọ́ ìmọ̀ hamida ọ̀bánà ọ̀làkà alhamdu hamdan kẹfìrọ blabla àwọn àdúrà táwọn ẹ̀ṣẹ̀ yẹn yóò tó wá lọ ṣùjú ẹ̀rúkọ́ lọ lẹ̀ ẹ̀rúkọ́ lọ lẹ̀ wọ́n padà sọ bí yú látọ̀kù wa òun ti lọ lẹ̀ ju bí sẹ́gun yóò ṣe lọ ṣùjú nìyẹn yóò ṣe nọ́mà àdúrà ṣùjú yóò tó gbé sókè díẹ̀ rọ́pò nínà ṣùjú nìyẹn yóò ṣe rọ́bì tó lé wà náà níta wọ́n ṣe yẹn yóò tó tẹ lọ ọwọ́ yẹn lọ lẹ̀ padà ṣùjú bí ẹlẹ́ẹ̀kejì yóò tó dìde bí wà lóòkan yóò ṣe máa kírun tiẹ̀ nìyẹn àti dojú ẹ̀kọ́ kíbla tó bá lè bomi ṣàlùwàlá tí ọ̀bá lè lò kágbó kùtà sí lẹ́bi adìyẹ kẹ kọmọ tàyámọ̀ kò tí ẹ̀ tó lè fi tàyámọ̀ mù gan kọmọ fọwọ́ kí ọbẹ̀ ọlọ́wọ́ gbà fàtàkù lọ́ọ́ mọ̀sàtọ̀ àtọ̀. tó ń dájú pé àwọn tá a wá lálàáfíà tá a bá kírun wàhálà ń bẹ́wájú ọlọ́run ìpínlẹ̀ ọlọ́run kó ṣàánú wa o ọlọ́run kó ṣàánú wa o. àáfàá níyẹn nìkan tó kọ́ a bá ti wá fura pé tó òkú ẹ̀mí ti bóòdì lálẹ́ ẹ̀mí ṣe kí ni o ẹ̀mí ti bóòdì lálẹ́ àáfà aláwọ̀ tá a bá wà ní èèyàn ti kú wọ́n fẹ́ ká fọ́ látẹ̀mọ́ra mọ̀ ń bọ̀ wá síbi àsọkún àsọkún ṣùgbọ́n kí láàkọ́ ṣe fẹ́ ni tó kù kí n tó wá wá sórí àwọn tá a ní nǹkan àkọ́kọ́ kan fẹ́ lọ́dọ̀ wa ni pé ẹni tó kù ẹ lọ fọwọ́ bọ ojú rẹ̀ jàmọ́ ẹ wo bí dáadáa tẹ́rí ojú wa tẹ́ wo ànábì àsálà ó ní iná rúhà ìzáàkù bíbọ̀ tàbí àwùlẹ̀ pàṣọ. sẹ́ńtẹ́rà ti lè tọ́lá fẹ́ gba ẹ̀mí orí báyìí náà máa ń gbà mú ẹ̀mí wa. àbá kò rọrùn abẹ́lọ́ kò sí rọrùn fún ọdún bá fẹ́ kú. wàláì kò rọrùn kò rọrùn. ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù ó ní iná lèlè mọ́ ìnà lèmọ̀ náà ti la sàkàrọ̀ ah, ìnira máa ń bẹ fọ́pọ̀ wàhálà máa ń bẹ bí ikú ipò káàkù ọmọ rọrùn ànábì fúnra rẹ̀ sallallahu alaihi wa alihi wa sallam ànábì má pé ikú òrùn kọ́lọ̀ jẹ́ kó ọ̀rọ̀ wà lọ́rùn lẹ́ẹ̀sẹ̀ rí ẹ bá fẹ́ wẹ òkú ọgbọ́dọ̀ jẹ́ torí ẹ̀ pé tẹnu rẹ̀ mọ́nu òkú mi ọ̀yà bẹ̀kú ni kò fọ́sẹ̀ kò lè wá ìjẹ́ náà ìnira ní òkú mi ẹ̀jẹ̀ jáde lára ẹ̀ ní òkú mi kọjọ ẹ̀jẹ̀ kọjọ tuntun kọjọ tọ̀ kọjọ bẹ́ẹ̀nì ní tó jáde lára ibi tí kú bá nìyẹn tó jẹ́ tí ẹjọ́ bá wẹ òkú yìí kìí ṣe ẹjọ́ ọmọ tó jọ wèrè tí o ẹlẹ́nu ẹlẹ́nu kẹlẹ̀ yẹn máa ń rí pé èèyàn bá wẹ òkú èèyàn gbọ́dọ̀ sọ àfà ọlọ́run kó jẹ́ akú àárín ìdájú méjì kò kújọ kú tó ọba mọ ìtọ́tẹ̀lẹ̀ fi sọ́bá gbélé olórí ọ̀ọ́ta kútó ní dílọ́dún mẹ́wàá ni kí ní jẹ́ pé ọ̀rọ̀ màmá kú ìrọ̀rọ̀ kéni ṣùgbọ́n Ọlọ́run máa ṣe rọrùn jùlọ àwọn lórí Ọlọ́run ṣe fún rọrùn ni pé ẹ fọwọ́ bọ ojú ẹ̀ báyìí torí pé ojú yẹn yóò máa tẹ̀lé ẹ̀mí olórí wọ́n àrí pé àwọn tó bá rà àbẹ́ àríyàn máa ń ọ̀nà ìdúró ti ní òtòtò fọwọ́ fọ́ ojú yẹn wálẹ̀ ẹ̀yìn tẹ́ bá ń bẹ́ẹ̀ bí òkú bá ti pẹ́ fún náà ojú rẹ̀ méjèèjì omi ẹ̀kọ́ fọwọ́ bọ́ wálẹ̀ láì kó fi dá sí pé kò ní jẹ́ pé yọ̀ wá sẹ́yìn ojú yẹn sókè ìyẹn wà ní nǹkan tí wọ́n kọ́kọ́ wa. nínú àwọn nǹkan yẹn kò sí tó burú tá a bá lè rárá gbé nǹkan lé inú ọkọ rẹ̀ báyìí kìí pẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ kùtà ayé kan tí ó tí ó sẹ̀ni ẹlẹ́ni lè ṣe òṣèlú yóò bá ti láwọn ọmọdé máa ń ṣe bí kan wo digi níbi ayé ọ̀nà kan kí ẹ̀ lọ́sọ mọ́ tó ti dá sí pé àìgbà àmọ́ kò ní jẹ́ pé tọ́látẹ́gùn lè gba mọ ẹjẹ́ ẹ̀kan sọ́pọ̀ imú rẹ̀ méjèèjì ẹ̀lẹ́ wájú òun ẹ̀bìbì tọ́látẹ́gùn lè gba àwọn òmìnir wọlé etí rẹ̀ méjèèjì ẹ̀ẹ́sọ̀kìnì ẹ̀ẹ́fọ̀ òjì ẹnu rẹ̀ tó bá rọrùn ẹlẹ́kọ̀ọ́ náà dóhùn nígbà tẹ́gùn ló gbà wọlé yẹn bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yìn wákàtí méjì òkú nílò tí wọ́n òkú lẹ́sẹ̀ kí ni yìí tí màmá wà ní tí bàbá wà ní sábúrò wà ní ẹ̀yìn góòsì mọ̀ yóò sanra bí bàtẹ́ yẹn jẹ láìsí báàgì mẹ́wàá ní ìfẹ́ yẹn ẹ̀kọ́ òkú nílé ẹ̀kọ́ sí àwọn nǹkan yẹn fún kọ́mọ̀jẹ̀ sábẹ́ mọ́ rọ́ọ̀ṣì tí òbí tí òyìnbó gbà rọ́ọ̀ṣì ẹ̀ eléyìí tí ń bẹ lára rẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ wà àfòjìdì aṣọ ẹ kò fi bù tán ẹ tí ìwẹ́ o ẹ fi bù síbi tó kù sí ẹni wá bí aṣọ ògbóra kan àbúrò aṣọ bẹ́ẹ̀dì kan eléyìí tẹ́ ṣe kí ni eléyìí tí ẹ fi bù tó àti gbé ṣẹ́yìn ṣẹ̀kì alábàtúnì àti wà nǹkan kan tó níwèé tó ń wo díẹ̀ àti gbé sínú okun rẹ̀ àti fi àwọn òòlù gbogbo tó yẹ ká ṣe kí ni o tó yẹ kí a fi sí àti gbé sáàyè tọ́ ara ga níwọ̀nba ṣe tí wọ́n sọ yé adẹ̀ ti fa sọ bùú òsè tó burú di ilé ọwọ́ àkù kájà yọ ọgbọ́n lẹ́yìn wá ti kú. sẹ́ẹ̀rí àárín tá a dé yìí nílẹ̀ Yorùbá ti wá ń bì a máa ń sọ pé kùkú bí ìgbà tá à ń fẹjọ́ Ọlọ́run sùn. òòrì Ọlọ́run tó fi pa òòtò rẹ̀ sálọ́run tún ṣe ìrèké tó fi sọ́lọ́run gbà yọ sí ni rèé àbọ́ torí ní ẹnu lẹ́gbẹ́jẹ́ gbogbo ọmọ bí ọlọ́pàá yọ sí rẹ̀ ó èyí máa fẹ́jú ọlọ́run sùn afá ṣẹbá àmàlẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam kálọ́lọ́ nífẹ̀ẹ́ sí tánà bí àṣà gbogbo aláwọ̀ kò sí èèyàn bí ma méje mẹ́fà ló gbé sí fúnra rẹ̀ ó tún gbé yàwó sí tálànà bí ò gbé láti gbọ́mọ mẹ́fà sórí inú oṣù wọlé ọmọdé àgbọ́mọ sí i àbá kan rọrùn wà láì tí ó fi tọrọ rùn tọ́lọ̀ ń bá mú nǹkan wá gbà pé bọ́lọ̀ ṣe ká dára wọn yóò bọ́ ọmọ wa wá alápàtà ara lágbájá lọ́pàá làkàtí ìwù ìyàtọ̀ tó jẹ́ sọ́wọ́n ti tú ìdòkú wọn lọ́tọ́ pà ní òyà náà wọ́n tó wọlé ìgbà wọlé yóò àkú tí wọn wàá padà ilẹ̀ Yorùbá tí ẹ̀rọ àwọn gbọ́dọ̀ fi ẹ̀pẹ̀ mùsùlùmí ní kíni àwa àwọn aláburú ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹni tó pààyàn yẹn nínú àdíìsì àrẹ́bìnrin làwọn sọ́dàrọ̀ lọ́kọ́ sílú làmọ́tàlìmọ̀kòtò irú ẹni tẹ́rí tó wọ̀dá ní báyìí bóyá boko haram ni àbí yorùbá olè ni àbí fúlàní dáadáa tẹ́ni kábà lọ́ba jù bọ́ sí ọlọ́tọ̀ bá kú wà láyé àrẹ́bìnrin tó bá ṣe sùn ẹni yóò kù tẹ́lẹ̀ àwọn ọgbà pé ẹnìkan jẹ́ sábàbí àbúrú ni èèyàn kan ò àfẹ́fẹ́ tó wọn ara sani ìkan lórí ó sì kú àti kó kú tiẹ̀ ti tọ́nu torí náà a fi ọ̀nà ẹ̀kọ́ kéde fáwọn èèyàn ẹni wa ti kú àwọn tó bá jẹ́ ọ̀ràn yẹn kakọ́ mà àwọn yẹn láàbọ̀ fún bàbá ló kú àwọn ọmọ rẹ̀ àwọn ìyàwó ẹ̀ àwọn ẹgbẹ́ ẹ̀ àwọn àbúrò ẹ̀ àwọn alájọṣe rẹ̀ àtàwọn tálejò dáwọ́jọ tí wọ́n jọ sẹ́ àáfàá nínú tó sì pàtàkì òun ni àlùmọ̀bá dárọ̀ ìlàkọ̀dọ́ ìdáìlì yìí tá a bá ti rí pé èèyàn wá ti kú àwọn tí mo kọ́ ní kakọ́ ṣe yẹn bí kápẹ́ ní first aid fáláyò first aid ìtòkù náà àwọn first treatment funeral right ti ẹ̀ńtọ́kọ́kú náà àwọn tó yẹ kẹ́ ẹ sọ fún ẹ ti sọ fún wọn kálukú ti ń bọ̀ kálukú ti ń pera wọn ẹ̀yìn pẹ̀ nìkan òun náà tó pẹ̀lú mi ẹlòmíì náà tó pé àwọn ti pè mí náà òkè ẹ̀jẹ̀ apàdé níbi báyìí láàárín nínú tẹ́ẹ̀kọ́ máa wá sí ni pé èèyàn wa tó kù yìí alẹ́ni tó jẹ ní nǹkan. german sẹ́rí yorùbá wa ń bi ọ̀rọ̀ wọn máa ń sún yẹn òkùnkùn làárẹ̀ aláàtún lọ́la àsáàrì ìgbà táyọ̀ tó lọ́la àsáàrì wọ́n ti dín àtà àpò kan tán wọ́n ti dín àtà kí ni mo kò táwọn àpò kan táwọn èèyàn ti ń jẹ àtà àtẹ̀kọ́ lọ sákà <laughs> àtẹ̀kọ́ ní à ń kàn yorùbá àkàtẹ̀kù ṣe lọ́kàn ẹ̀ẹ̀tì ẹ̀kọ́ gbogbo òròkú òṣè ní ìjìyà lọ́dọ̀ ọlọ́run ṣe wá nífi òkú yín báyìí ẹni lẹ́la kàràtà ìjọra lẹ́jẹ̀ẹ́ sókù lónìí nǹkan àkọ́kọ́ ni àlùmọ̀bádọ́rọ́ ìlàkọ̀dọ́ ìbẹ̀ ìlì bóò la ṣe fẹ́ san gbèsè rẹ̀ bọ̀mọ́ bóò la ṣe san gbèsè ẹni tó kù. afọ ye pàtàkì sí wa púpọ̀ jù jẹ́mọ́ ìyẹn ló fà á tá a forí káwa náà máa kọ́ kíni ilẹ̀ òun wà sí ìjà fi máa àwọn ọmọ ò ní dáàmú àbáwọn ọmọ ìyá rẹ̀ àbáwọn àbáwọn àbúrò àbíyàwó lọ wo bí ni ó ti fóònù so alákọ̀ọ́lẹ̀ pé lágbájá ọjọ́ yín ní ọdẹ pàmò pé bẹ́ẹ̀ ni ó ni wọ́n ti kú lánàá o ilẹ̀ ilẹ̀ ìwà ilẹ̀ ilẹ̀ rẹ̀ ó ti kú ó ti kú ẹ̀fẹ́ ìdí àká gbogbo àmì fún wa. sẹ́lẹ̀ èèyàn tó bu mọ́ wà lẹ́kọ̀ọ́dẹ́ ẹ̀sán ni o ìsọlẹ́nu pàápàá owó tí ọba pọ̀ bíi five thousand bíi ten thousand lọ́ọ̀rẹ́ gba ó ti plan five thousand pé tó bá sẹ́ni february ẹ̀dẹ̀ ibi màá fi ra nǹkan báyìí àbá ẹni ẹ̀mọ́ dùnú torí ọlọ́run nípa àwọn àbá àbúkọ́ àti ọ̀rọ̀ ìyàní agbọ́dọ̀ sọ nígbà tí òsì fojú ayé lẹ ti bùn ún ẹ̀jẹ̀ àsán tó ń sọ̀rọ̀ bá wá dúró pé mo fi ọlọ́run tó dá mi tẹ́lẹ̀ rí gbogbo kò súró kankan lára mi ọ̀dọ̀ ẹ̀jẹ̀ àsán fún mi kẹwàá fámìlì padà àbílẹ̀ pọ̀ nídìí ẹ̀ náà sọ fún mi ìlànà fámìlì ọ̀dà èyí ti kó òun kéde o wàhálà tó kọ ọmọ ọlọ́run rí pé ẹ gbìyànjú òun lọ́wọ́ fún kéde o òun bu so torí pé yorùbá ìfọ̀ bu kọjá náà rẹ ẹ̀sán wo ọmọ ìjẹ́ wàhálà fẹ́ ni yín tó kù ìyẹn wà náà àwọn kan tẹ́ gbọ́dọ̀ ṣe kéde o tà gbọ́dọ̀ mú tó. ẹlẹ́kejì òun ni bóòrò láàfọ̀sìn òkú gángan sọ̀rọ̀ kẹ́lẹ́ ìjà àti kẹ́lẹ́ fáwọn ẹ̀kọ́ kù wá ti kú àwa tá a jẹ́ èèyàn rẹ̀ wọ́n lẹ́yìn ìgbà tá a ti wò pé gbèsè wo lọ́jọ́ àti látẹ̀mọ́ra àti sọ pé inna lillahi wa inna ilayhi raji'un Allahumma ajirina sáyẹ́pẹ́ yẹn fàtẹ́ ní singula Allahumma ajirini fi musibati wa akhlifni khayran min ẹ̀ńtẹ́yẹrẹ bá kú àdúrà tani kò ṣe nù kí ni ìtumẹ̀ yìí iná lílá ìwà iná ilé rọ̀jò ọ̀dọ̀ wọn lọ́run láti wá ìwọ ló ní wá ọ̀dẹ̀ náà láti padà sí ìwọ ọlọ́run là níbi àdánwò tó ṣe ní ìyó tó rẹ̀ sẹ́yìn rẹ̀ fún àdánwò àdánwò gidi pàápàá ọmọ tí bàbá ẹ̀ kú ìyàwó sọ́kọ ẹ̀ tó kí ni o tó lọ́ mọ̀ jì èmi tí wọ́n sọ fáwọn obìnrin tí máa láàrin àwọn ọmọ pé ó gbẹ̀yìn ọdún tára yé máa gbóná àgbóná gbóná ìyàwó mi ẹ ti rà á ká ìkan tọ́pọ̀ ìbákú wà láyò ló fi nọmba wà gbóbi ìwọ náà ló fi nọmba wà gbóbi àti ọba ní pọ́blẹ́mù bíi tiẹ̀ náà lẹ́yìn àwọn tiẹ̀ náà fúntóhùn náà wó dé èkì ṣé ìṣúra ọkọ tó fẹ́ kú ẹ̀kọ́ rẹ̀ tó bá kú lọ́la ìwọ náà lọ ọlọ́wọ́ fi ọbẹ̀ bìkan ni o ṣe sùúrù o ṣe làákà o ẹjọ́ mánéèjì àlùbọ̀ náà fẹ́ o òní sí wà láàmú lálùjẹ náà ayé nìkan láti máa gbowó o òṣòwò mọ́ lálùjẹ náà ìṣùwà náà ni mìnìgínlé gbogbo tó lè máa fa ààrẹ inú ni bí ní ìfẹsẹ̀ ọlọ́run ti yọkù lẹ́nu wa máa bìtẹ̀ náà ayé ìtara náà bá ní ibi ara wa káwọn bá sọ àbìtẹ̀ náà nù. ada fitinẹ ni mo sí ibà mi kéèyàn òkú fún yẹn ìyàwó tó fẹ́ kú wà láì fitinẹ mi fún ọ̀rọ̀ àfàdùà Allahumma ajirni fi musibati ìwọ ọlọ́run là níbi àdánwò mi wà á fi fi khairan minha kọ́ wa fi tó lóore lọ ju ọkọ mi lọ kó kiri pléèsì káníyàwó náà ní tó lóore ìyàwó mi lọ ọlọ́dẹ mọ́ gbàgbà irú ẹ̀ níyàwó ọmọ sàlámà ṣe tọ́lọ́ fi fi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run fi fi rìpléǹsì fún jẹ́nọ́sà nìyẹn clear bí ó clear. lẹ́yìn náà ti ṣe gbogbo eléyìí ohun tán àáfàá ní tó tá a bá rẹni tí ó sunkún nínú wọn àáfàá ní òsì tó burú èèyàn lè sunkún tó kù bá kú. ìyàtọ̀ ń bẹ láàrin àlùbùkà àti àmìyáhà albukaru mashuro ilam yakun masuban bíníyà àti sẹ́rí mùjáwájú pé àsùnkún tó ti haram níyàwó ni pé ká máa sọ̀rọ̀ ọdún ká máa sọ̀rọ̀ ọdún pẹ̀lú ẹkún ọlọ́run ò ṣe dá o agbórojú ìwọ ọlọ́run wà ìwọ ọlọ́run ojú rẹ dúdú o. ọlọ́run kí ló ṣe yìí ìwọ ọlọ́run tó fi pélé yìí nìyá hàn èèyàn ń fẹjọ́ ọlọ́run sùn èèyàn ń sí lọ́lọ́run lórí inú máa bí ọlọ́run wọ́n dáwọ́ tó wà ní àdíjìgbé wọn ó tó máa jẹ òkú yà ní ajẹ́pọ̀ bàbá ààrẹ tó bá ń ọlọ́run abraham mẹ́rin ó nígbà tó kú ó ti wọ́n ìwọ ànábì náà tó ń sọ fún ànábì ní ànábì ní wọ́n ń sọ fún wọn ni ó tààyè ní ìnàlà àyọ̀nà tẹ̀gbà ìnàlà àyọ̀nà tẹ̀gbà ànábì ní sọ lójú mi ìwà lẹ́wọ̀n ń dá mi jẹ inú ń bàjẹ́ ọkàn mi ìbànújẹ́ kúnú ọkàn mi ṣùgbọ́n wà lánà kúlú ìlà àmà yúrí bí rọ̀bánà bá a bá ń sọkún a máa ríran bí mo fẹ́ ń sọkún yìí ò ní sọ ọ̀rọ̀ ọbúsọ́lọ̀ ìtí ó máa yọ ọlọ́run ní màá sọ kí ni màá sọ إنا لله وإنا إليه راجعون اللهم أتيني بمصيبتي وأكتب لي خيرا منها إنا لله وإنا أنا كده أشوفه nígbà àgbọ̀ ìmọ̀ máa rẹ̀ kù. Anábì ni wà ìmọ̀ bìfìrọ̀ kíkà ya ìbẹ̀rọ̀ yìí lámàzùnú. Ìrẹ̀ ìbẹ̀rọ̀ yìí mú wà láwùjọ wa ń bàjẹ́ bó ṣe kú. Torúkù náà lọ́mọ ọkùnrin wọ̀ kàtà lọ́fẹ̀ẹ́ fún àlùbí àfàlà bí ọ̀nà òun náà bá fọ́kù. Ìyẹn lè sọkún sòkó sunkún àánú ni tọ́lọ́run máa ń fi sójú èèyàn kódà tẹ́bá rẹ̀ ń pè èèyàn rẹ̀ kú tí òṣùnkún tọ́rọ̀ kè ìmọ̀ nìyí kéde ìmọ̀ nì. ìmọ̀ pé kọ́ ọmọ sọ̀sọ̀ kù kó o ni pé èèyàn ni ọ́ àbọ̀ ẹkún máa ń wá lọ́sọ́rọ́ lè mí kìí ṣe pé èèyàn máa wà kìí sáà rẹ̀ lálẹ́ Yorùbá tán lọ gbàgbọ́ sí àwọn ìyá tó ń bọ̀ láti ọ̀rọ̀ wọn lọ kí olóògùn wọ́n tó jẹ́ ọ̀bọ̀ wọ́n lura wọn. ó rẹ̀ mọ́tò kọ̀ọ̀tà bọ́ọ̀lù wọ́n tó ọwọ́ kú bí tààtì sẹ́kọ̀ tí ó dèrè olóòfù tẹ́yìn ọba fẹ́ pàwọn ẹni ẹni lẹ́bù orí òun burú orí òun burú ó ti ta fóun ẹsẹ̀ òun ti jẹra o ikú o kó sì móhun pọ̀ ìjọba tàbí fún ìlọ́gbà ìyá òsì ní kí wọ́n pọ̀ àwọn ọ̀sẹ̀ ẹ̀kú ọ̀rọ̀ ni ọ́ àti mo ti níbi ìnáwó kẹfẹ́ nìkan ti kú àwọn ọmọ olóòkú ti dátẹ́ o báwọn ìyá táwọn ìṣe béèrè wà láì wọ́n máa ń padà adarí náà bá ń sọkún bí àwọn ọmọ òkú ṣe ẹkún àwọn ọmọ òkú bá tún bẹ̀rẹ̀ ojú àwọn ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní ẹkún gbogbo wa tún sọkún padà ntí làwọn ẹ̀yà ìdálẹ̀ báyìí wọ́n tó wá lọ sọ àwọn ará rẹ̀ uhuhu àjọ tó bá yìí ooo níjọ́ tí mo jọ lọ rí ọ̀gá èmi ò rọ̀ gé wọ́n ti lọ rí ooo ẹ̀yẹ ti sóhun lójú jẹ́ ẹgbẹ́ àjá ìṣẹ́wà sí ọgbà àwọn ìgbìmọ̀ yẹn ẹgbẹ́ bá wọn sí ẹmọ kò dá ìwà rádaràdá ní kí n sí wẹ̀ ní ọlọ́ọ̀ àníyá hà nìyẹn èyí ò ní òfin kí ni o èyí ò ní ọ̀gá ṣùgbọ́n ká sọ pé wà láì ọ̀nà máa kódà kí ó sẹ́kún ẹkún ọjọ́ kan lèèyàn máa sọ ìwé èmi tí wọ́n máa ń ẹ̀rọ àbá ìlera ní mo tó ń sọ pé ẹ̀dùn mi ọ̀sẹ̀ tó rẹ̀ lẹ́kùn eléyìí mo tó ń sun ẹkùn rẹ̀ lọ́wọ́ tí mo lè gbàgbà yìí mo tó ń sun ẹkùn pé ní bàbá o àfa mo tó ṣe kí ni o tó bá rọ pé njẹ́ mi ti máa rìn sí báyìí ọ̀kẹ́ mi máa sọkún tí má kẹ́rin sí ọ̀rá bìnrin kẹ́ máa sọkún àròkà máa fa kí ni o ẹkùn

wọ́n àmọ́ ọkọ̀ ní orí ibú irú ẹ̀tọ́ lè látara ẹ̀rẹ́ sí ọ̀gbìn lọ́rin látẹnu gẹ́gà ní oró ńlá ló dáa oró ńlá ló dáa ìwọ tó pọmọ ẹyẹ alọ́pọmọ ẹyẹ dèdè rí rẹ̀ ní láàká ìlú tí wọ́n lọ dọ́ mẹ́ẹ̀yẹ ìwọ lọ dá ọmọ ẹyẹ tí wọ́n lọ́sọ́dọ̀ mẹ́ẹ̀yẹ náà lọ́sẹ̀ kí ni o ìlọ́pa ọmọ wọ́n rí dúdú wọn làwọn ń ṣe wọlé ń ṣe wọ́n ṣe mọ́ ní kí ló kọ́ rẹ̀ ẹwà máa wọ́n tó ẹ̀pọ̀ mẹ́ẹ̀yẹ tó jẹ́ ó dẹ̀gbẹ̀ o òrò lẹ́gbẹ̀ẹ́ tààrẹ ní gbogbo tuntun ní lónìí oṣù àwọn sọ bláàkì amọ̀sílẹ̀ sí gbogbo lónìí mùsùlùmí òṣèlú bí ìgbà tẹ́ ẹ̀fẹ́ tí ọlọ́run pépé ni ẹ̀sìn ẹ̀sọ́ fọ́lọ́ pé ìwọ ọlọ́run ìyá kú lórí ìfúra náà èmi wá ti kú báyìí àti kéde àti gbàkádà àtọ́lọ́ mọ́ wa a sì ṣèwádìí gbèsè tó ṣe kí ni o tó jẹ àti bá a fún ibi a ti ń bá a fún lọ́hùn ọ̀rọ̀ káwé òkú lọ́kàn jẹ́wọ́ sí lọ́kàn gbogbo tí wọ́n sọ yìí àárín wákàtí kan méjì mẹ́ta mẹ́rin náà ni o ṣùgbọ́n lè tẹ̀lé kókò òkú láàárọ̀ kámọ́ tètè kí òun sí la bóyá gbogbo àwọn tọrọ táwọn èso tó ní o wọn ìpè ṣùgbọ́n ayò máa dì ní òkú mùsùlùmí o ànábì àtàwọn ẹgbẹ́ ẹ tètè máa sin òkú yín tó bá jẹ́ni ilé yọ̀ lọ́ọ́ bá ń tí ó ti wà lọ́jọ́ ní bóyá lọ́ọ́ bá pàdé tẹ́ ẹ bẹ́ẹ̀ lè gbé yàn ẹni bú yàrá aburú lẹgbẹ́ inú ilé oyún ẹ̀jẹ̀ tẹ jù ú lòdùn lẹ́lẹ̀ kọ́mọ́ lọ́ọ́ bá sẹ́rẹ̀ àwọn èèmọ́ ṣe bí àwọn tìjọ́ tẹ́ lọ gbúgbẹ̀ ń bá mọ̀ òkú o àbí tẹ́ lọ ju òkú sí èwo lẹ́mọ́ jù sí mọ́ṣúárì àti lẹ́mọ́ tó

at least àti ẹ̀rọ àìmọ́ yìí o tí mo ti ń sọ ìwà máa ń gẹ́sì àbílọ́rẹ́ a ní bọ́dì kan hospital institution jama university of Ilorin a máa ń lọ sáwọn hospital ọlọ́mọ sí káàkiri ìgbà míì tó bá dé wọn máa wá pa àwọn àtàjọ ọmọ ilé tó pọ̀ kan báyìí káwọn bá wọn ti wá àti káwọn jọ wẹ òkú ó sọ èmi náà ní máa ta méjì méjì mẹ́ta mẹ́rin márùn àwọn òkú àtijọ́ àwọn òkú mùsùlùmí tí mi máa ń wẹ̀ tàbí tí mo ti wẹ̀ rí mo mú lọ́la pẹ̀rẹ̀ pé àpẹẹrẹ fáwọn eléyìí tí òun kó ṣe kí ni o ó wà lára wọn ojú wọn ò ní dúdú bí ojú wèrè ara wọn ò ní lè lè wèrè bí bí òkúta yóò fara kódà ìka àwẹ̀ tán àáfà mo sì ń rò pé ẹni yóò kú àáfà ẹni yóò kú wà láyà rẹ̀ tó fresh accident tó lọ sílẹ̀ sọmọ ìyá wa ni kọ́lọ́ọ̀ bá ní kọ̀ọ̀kẹ́ wọn àjọ kò fún wàrà àfà àmọ́ tó fresh àfa àti kí èèyàn kí èèyàn máa lá ara yẹn báyìí ó fresh lọ́jọ́ ọkùnrin ara tó rọ̀ bẹ́ẹ̀ kí á ah! kọ́kọ́lẹ́kẹ́ ni òun sì jí ó jí jí torí ọlọ́run ìwé oníyẹ ọ̀gbọ́n tó kù ara mùsùlùmí ọlọ́run máa ń sáànù wa tẹ bá fẹ́ bá òkú ní jẹ́ ẹ̀rọ ìbámu àìyẹ́ ìbámu òkú ní Islam òkú tó ti kú lẹ́yìn kẹ́ẹ̀dúró de àwọn tọ́rọ̀ ẹgbẹ́ ọ̀kọ̀ọ̀kọ́ ọmọ rẹ̀ fẹ́ ń bẹ́ London lóde lọ́tọ̀lá tọ́mọ rẹ̀ bá ní lọ́tọ̀lá London tó yá ọ̀jẹ̀ ni àbí yóò gé tiẹ̀ ẹ níbi kí ẹgbẹ́ ọmọ London tí ó dé lọ́tọ̀lá ẹ gbọ́n tí mo sọ yé èèyàn bí wọn mẹ́sàn ọmọ mẹ́jọ ti dé ẹ wá lè tó wà London ní first child ilẹ̀ Yorùbá lẹ tí wọ́n ṣe owó kíní o ìhà rẹ̀ mọ́ Dáúdù àti ìlànà pè Dáúdù fẹ́ yọ ọ̀jẹ̀ òbí ni tó bá jẹ́ Dáúdù tóun náà gbẹ́ sí i ẹ mọ̀ mo ti lọ búùkù flight wọ́n lọ́kàn ra flight tó máa wá sí nàìjíríà láti Saudi Arabia tí mo ti ń bọ̀ ṣé máa sùn mọ̀ lọ ẹ má dúró dé mi tọ́lọ́ wọn láti bọ́ kí ni yóò ò ti tẹ́ sí mi. wọ́n sọ ẹ má sọ̀rọ̀ lọ́dẹ ẹ má sọ̀rọ̀ lọ́dẹ ẹ gbọ́dọ̀ ti wọ́ kẹ́kẹ́ tó má ti wọ́. ẹ jọ sí tó bá yá dé ṣé yóò jẹ màmá ni àbí yóò là máa fẹ́ tó. ṣùgbọ́n bẹ́ẹ̀ kó wọn lórí màmá rẹ̀ bá bá mi mọ̀ bá bẹ́ẹ̀ sí mi. ọ̀dùn tẹ́ká lè gbẹ́sẹ̀ ọlọ́ọ̀fẹ́ yọ sọ níbi lára tààfíà à ń sọ màmá rọ́ọ̀lì ọ̀dà àbọ̀ òbí nígbà yẹn pẹ̀lú ẹ̀sẹ̀ ọlẹ́sẹ̀ ti wà nílẹ̀ àwọn adékẹ́sẹ̀ nígbà nìkan sọ wọ́n wà mọ́ bójú mọ́ mọ́ láre tó ti jẹ́ mùsùlùmọ́ tó ọkẹ́ tó pé tó láàrín àwọn kò tó tó àfà ọlọ́mọ àkọ́rọ́ kẹ́ ọmọ dábì mi wọ́n tún gbogbo ló ń kẹ́lí mọ̀ tó di gbé wọn kú àfà ẹ má fojú mọ̀ mọ́ dábì kàkà bàbà tó kú àbẹ́ tó kú ẹ lọ sí àwọn àfáàní tó lè fa kókò mùsùlùmí wà nílé tó kájá sí wípé nítorí ní í ṣe pẹ̀lú kú ẹ̀ bọ́yá jọba àbáwọn ẹbí wọ́n ní kásá àwọn àwádìí kan ẹ mọ kí ni autopsy tá máa ń ṣe téèyàn bá kú bí wọ́n fẹ́ wò pé sápọ́ìsìn rẹ̀ ni wọ́n fẹ́ wò pé kékeré kan ló ṣẹlẹ̀ wọ́n wá gbé lọ sí ọ̀sùn tó yẹ ọ̀tọ̀la ni wọ́n wà gba report wọn sì gbọ́dọ̀ tó tún ìṣe kí ni o wọ́n fi lè níbi ká tó yẹ nìkan wò ní ààrẹ ṣe ẹ̀fẹ́ yóò ti kìí ṣe pé ẹgbẹ́ náà mọ̀ ìdílé rẹ̀ ìjọba wà ṣètò àbáwọn ẹbí ó ṣètò ibi tí wọ́n ara ti tí wọ́n parí ìtú wọn fẹ́ ṣe wọ́n dẹ̀ ṣe tán ẹ̀sìn ibi tí ọba ti nẹ́fẹ́rì ẹ̀fọ̀rọ̀ mọ́ lọ́n lọ́kan lọ sí òbí yín àbí ẹni yín tó kú ó fi yòókù lẹ́bọ̀ lọ àmọ́ àbí yòókù jọ wọ́n lu àlùkìyàmọ́ ọ̀dà afẹ́wẹ̀ òkú wa báyìí màá sọ̀rọ̀ wíwẹ̀ briefly ìwà bọ́ síbi káfíń òkú so torí pé mo fẹ́ mánéjì àwọn àsìkò tí à ń lò lọ yìí káfíń ráyè lórí gbogbo àáfà lálàpẹ̀tẹ̀ káwé òkú gangan fárúgbò kìfáyà ni ọ̀ràn yẹn ti tó kí ni fún ẹni pé kí ni túmọ̀ fárúgbò kìfáyà tá a bá ti lè rí àwọn mùsùlùmí tó tó àwọn mùsùlùmí yòókù ọ̀lẹ́sẹ̀ mọ́ tẹ́lẹ̀ kan bá kú ládùúgbò yìí táwọn mùsùlùmí kan bá ti lè wẹ̀ gbogbo mùsùlùmí àdúgbò yìí àti fún ìwájú ọlọ́run ọmọ ìyá wa kan wá kú gbogbo wọn wàá wẹ̀ tó fi wá ń rùn tó fi wá jẹra gbogbo àwa mùsùlùmí táwọn kò kú táwọn wọn àdáràn wájú wọn sojú rẹ̀ ní pé àgbọ̀dọ̀ máa wọ ọmọ ìyá wa rùn tó bá ikú ọmọ ìyá tó yẹ pé ikú rẹ̀ ó ní ìdí pẹ́ẹ́pẹ́ àwọn àwọn èèyàn kan ní ọ̀rọ̀ ìjẹun ọlọ́pọ̀lọ́ àwọn ibi covid covid ló jẹ́ àmọ́rú nǹkan wà àtàwọn àìsàn burúkú mi bóyá wá àìsàn tó jẹ́ sábà bí ikú ẹ̀ àìsàn tó èyàn a máa kó ìwé ìsàn lè ràn látara kẹ́ ní contact pẹ̀lú ẹni ẹ̀yin mùsùlùmí lẹ́rọ àṣètò àwọn onímọ̀ bóyá wọn tọ́jú ní máa ṣègùn tí wọ́n ti wo àwọn nǹkan tó yẹ rọ̀ tí wọ́n wà á tán jẹ́ mùsùlùmí so ẹ gbọ́dọ̀ gbọ́dọ̀ mọ̀ ìyá yín tó kù èyí ò lè lànà ànábì wa Muhammad sallama kódà zanebo ànábì àsálà wọn nígbà táwọn náà kú ànábì ní ẹ bá ń wẹ̀ ẹ́ ìbùsùlùmí àtàlàáfà àwòsàmùsà níbo mi àwòsàmùhàn níbo mi àwòwítọ̀ ànábì mi ẹ bá ń wẹ Zainabu ọmọ mi ẹ bá ń wẹ pàlẹ́ ojú ànábì rí nǹkan láyé ojú ànábì rí nǹkan o yorùbá lẹ́yìn tí ọba ga ẹsẹ̀ rẹ̀ ó ti kíni yóò tẹ̀rín ànábì mi ẹ bá ń wẹ ẹ bá ń wẹ ẹ bá ń wẹ lẹ́ẹ̀mẹ́ta abẹ́ márùn abẹ́ méje àbí ìgbà tẹ́ bá rò pé yọ̀jàlá rẹ̀ ọmọ àwọn àfáà níyẹn ti jẹ́ kó yí wa pé a máa ń wẹ òkú ni nínú Islam tó yẹn gbọ́dọ̀ yé wa káwé òun ìlànà ìṣúná àmì ìṣọ̀lá kódà mọ́sálà ní ìtòjẹ jáde obìnrin ọlọ́run mọ́ bá lè ṣe ẹ̀yìn obìnrin kalẹ̀ ní ọlọ́run òní jẹ́ ká máa rí new carriage àbòyún ń bàjẹ́ rárá à ń pè ní ọ̀rọ̀ àfákùtù èyí ni ọmọ tó wálẹ̀ oyún tó wálẹ̀ lára obìnrin sáàlù ẹ̀ àbá mi wò mọ́sálà tó jáde ọ̀rọ̀ àwọn àfáà tó jáde lórí wọ́n ní tó bá já sí fún èèyàn ìtí oṣù mẹ́rin kìí tí ìdọ́gba torí pé nínú hadithi oṣù mẹ́rin náà tó máa ń fẹ́ ẹ̀mí tọ́mọ lára gbogbo ń tọ́ba wálẹ̀ láti ọjọ́ bẹ̀rẹ̀ tí lórí bẹ̀rẹ̀ pé kéèkó oṣù mẹ́rin ẹ ti ara kó sínú ìtura ẹ lọ dà ẹ lọ gbó mọ́lẹ̀ wọ́n ní kò bá ti lè pín oṣù mẹ́rin tó wálẹ̀ tẹ́ ẹ lè rí ìsàbá ìpé bí bá ṣe ẹran tára bí ìsàlàyé o ẹ wọ bá ṣe àwọn àbá ọ̀dà púpọ̀ kan wẹ̀ kádẹ́ kí mo sì máa ká sọ. ó lè mọ̀ ìjọra ẹ̀sùn bó ṣe kí ni o ọ̀dà púpọ̀. àìwá wẹ ṣẹ̀yídùl máraka jẹ́mọ́ ẹ̀gbọ́ dáadáa o ẹni tó bá kú sójú ogun ẹ̀sìn ànábìlẹ̀ ẹ̀gbọ́dọ̀ wẹ̀ wọn sọ́lọ́ ana ṣàhídùn aláwùlá èyí ọmọ ìkìyà èmi ní ìjẹ́rìí fún ọtọ́ láti jẹ́ ọ̀fẹ́ ìjà ìkìyà náà àwọn eléyìí àwọn ẹni ọlọ́run àwọn bíi amza bọ́nà àbítọ́lì tí wọ́n kú sójú ọ̀nà kiri ojú ọ̀nà jihad àwọn bíi hanzola sẹ́nẹ́tì hanzola hanzola tó jẹ́ pé ó wà lórí ìyàwó rẹ̀ báyìí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ yàwó á àwọn yẹn ní ọmọ nílà yẹ ohun àkọ́kọ́ tí ó kùn bátò lára ìyàwó tó bá jẹ́rù ní tí ìmọ̀ ní ìlú rẹ̀

àwọn màláíkà àwọn náà wọ hanzola hanzola ọlọ́ba ní kí hanzola ọkùnrin ọkùnrin akíkan ọdún nìyẹn tó ẹni tó bá kú sójú ọ̀nà jìhá àìwẹ̀wọ̀n jọ̀mọ́ ìsọ́lá àti òbí ẹ̀bí ń tẹ́ kẹ̀sẹ̀ fáwọn ẹwà káfán ẹwà sọ ara fúró wọn mọ̀ ń bọ̀ wá síbi ọ̀rọ̀ sísè wọn ní bàbá tẹ̀ ẹ̀bí bẹ́ẹ̀ náà ìsájà máa mú wọ̀ bí ẹ̀ kámọ́ ti lọ síbi ètò òsì yẹ kalọ ṣùgbọ́n bí wúwẹ̀ báyìí àwọn aṣẹ̀wúdù máàraka ló ń ṣe kínní. àwọn tọ́lá jẹ́ sí wípé ojú ogun ẹ̀sìn òun ni títa dé sí ẹ̀ máa wulẹ̀ sọ̀kọ́ ẹ̀fẹ́ wẹ̀ wọn. irú wọn wọ́n jáde ń bọ̀ ìjọba àlùkìyàmọ̀ káàdì bí wọ́n máa jẹ́rìí fún wa pé àwọn ẹni ọlọ́run tako lórí ọ̀nà jìhádì ìtísẹ̀rí àfẹ́ lórí tiwọn nìyẹn. àwọn sáà ní ṣùgbọ́n tọ́lá jẹ́ sí pé ṣẹ̀húdì mọ́ta wà wúwà jùmọ̀bù mọ́ta wà wúwà jùmọ̀bù káwà bá rí ẹnìkan tó kú sójú ọ̀nà ogun ẹ̀sìn bí irú ti àǹgọ́là tá a sọ yẹn ọwọ́ ti kọ̀wé jẹ́nẹ́bà ó wà lórí ìyàwó ẹ̀ náà ní tọ́lọ́run ya ó sì ìyàwó ẹ̀ rẹ̀ nígbà máa wẹ jẹ́nẹ́bà lójú ogun ojú ogun náà lọ pàtó ti sàdé àwọn àfáà ní àwọn mẹ̀lẹ́kà tó lọ wẹ̀ àwọn ilé ní jẹ́nẹ́bà wọn lọ wẹ̀ fún nítorí pé ẹbá fún jọ́nà ìyá ìtẹ̀lẹ̀ àìsí ẹ̀ka wò wọ́n lọ́ àlọ́ àáfàá ní wípé àwọn àáfàá ní òní bí káwù wọ́n ní fọlá yóò gbọ́ sàn tí àfọ́ ìyá kọ́ra nílẹ̀ ọ̀rẹ́ làmọ́ èyí tó ilẹ̀ jùlọ ọ̀rọ̀ àwọn àáfàá ní pé àmì ìwé wọ́n ní fọlá yóò pàdé ọ̀wẹ́ hanzọ́là ó sì ní jẹ́nẹ́bàrà dáhùn ní ẹni tó wà láyé náà ní ọwọ́ ìtẹ́lẹ́bà kó lè máa túnú kó lè máa lè gbà lọ owó oníwò rẹ̀ tí ó tì mọ́ tó ti kéré sọ̀rọ̀ tó máa jẹ́lẹ́bà kankan kò ti káwẹ̀ ọwọ́ dé ẹ̀sùn <laughs> yọ wà náà láì lè ṣe ti rún sẹ́ni náà bí gbà ní ìjọsìn ní ọwọ́ rẹ̀ ṣùgbọ́n aráwọ̀ ní mímọ̀ pé o masala bóyá kí n sáré yanjú eléyìn òun náà àwọn ṣùhádà aṣùhádáwù kẹfì rúùn ẹgbẹ́ ẹgbẹ́ àárín ìyẹn torí ọlọ́run tó ráwọn yẹn máa ń béèrè Ànábì sallallahu alaihi wasallam ó lìsì àwọn tó lè kúkú ṣẹ̀yìdí ikú ṣẹ̀yìdí làwọn tó kúkú èrè ń jẹ tó jẹ́ pé wọn ò ní ṣèṣì òrùwájú ọlọ́run wọn pọ̀ kìí ṣe tó bá kú sójú ọ̀nà ẹ̀sìn nìkan ẹni tí iná jó pa iná jó tó fi kú mùsùlùmí sì ní ṣẹ̀yìn bí ẹni tó lásìdẹ́ǹtì tó fi kú ṣẹ̀yìn bí ẹni tó dásí pé omi odò ló gbé lọ táwọn olùgbé a ẹsẹ sójú odò lábẹ́ ń sọ fáwọn èèyàn irú ètò ìṣẹ̀lẹ̀ níbi ọ̀sán lọ́dọ̀ wa lọ́nà fọ́ọ̀rọ̀ gíńbẹ̀ yẹn tẹ́lẹ̀ ká máa ń ṣe àwọn ẹ̀sìn lòdì ẹ̀yìn èèyàn ẹ̀ ní ìmọ̀ẹ́nì ẹbọ Yorùbá ní tó ń bẹ lórí yìí ẹ bá kú sí wọn ní ẹ lọ sí síta mùsùlùmí ni ẹ bá ṣe tọ́jú odò etí odò etí odò sílẹ̀ ń fẹ́ Yorùbá nù lásán ẹ̀sìn tí bẹ́ẹ̀ mùsùlùmí kò sálúgbà kẹ̀kẹ́ tí ọ̀sẹ̀lẹ̀ irú ọ̀sẹ̀lẹ̀ láyé àmì àsálà ní tí wọ́n ti wọ́n sókè odò ni nàìjíríà nìkan lè yẹn ti kú sókè odò àwọn ìlú èkó sẹ́ mẹ́rin lọ́kàn máa ti wọ́n sókè odò ni àlùbáwò lọ́sẹ̀lẹ̀ sí wọn pẹ̀lú tí wọ́n dúdú pọ̀ lẹ́ yorùbá yìí gan àwọn nǹkan tó fẹ́ ìwò nǹkan èyí ọmọ rò wípé contemporary ní tẹ̀lásìkò táwọn ẹgbẹ́ kò tiẹ̀ lọ scientifically ìtì they can never prove it. àbá síláàpù lọ́dọ̀ ṣèyàn sí etí odò pilot road náà máa ń fi ẹni tí títọ́ bá fún un òkèlè kan sí irọ́ lásán tó ọmọ ìdàrí ìjà àṣùgbọ́n jẹ àwọn àfáà láwọn tó wá já sí wípé kèé sojú ogun náà kú sí bí irú obìnrin tó ń rọbí ọlọ́run bá ní sọ àwọn obìnrin kalẹ̀ rọrùn ìbẹ̀rẹ̀ ọgbà wọn ṣẹ̀yìn bí mi jọmọ sọ ni ẹni tí ló wó pa ṣẹ̀yìn bí mi ẹni tó já sí àìsàn akọ àìsàn aná lọ́jọ́ sábà bíi kú ẹ̀ gbogbo àwọn tó bá sáré wàyùsọ́là àlẹ́yìí kàṣá ìrìlìmọ́ ta jàmọ́ ìmọ̀ sálà láti yanjú yìí ààwẹ̀ àwọn o ààbẹ̀ kí o sì wọn là kí mo láṣẹ ààwẹ̀ wọn ọ̀rọ̀ ẹ̀ ń tà ní wẹ̀ lẹ́sọ́ kú sójú ọ̀nà kíni o jihad alikitab ìparẹ́ ní sójú ọ̀nà ọlọ́run so ẹgbẹ́ ìjàmbá ìjàsìkò torí bí táà lọ́pọ̀ àádọ́bí àwọn mọ́sálà ìlú náà ní ìsìn ta ni ọmọ wa wẹ ara wọn tàbí ọmọ sí kí ni ó wọ́n wẹ̀ra o ṣẹ̀rí àti pín ṣùgbọ́n pẹ́lẹ́ ìgbà nílẹ̀ Yorùbá ni pé àwọn tí ṣẹ̀rí àníkan wẹ̀ra wọn àyà nígbà tí ẹnì kejì bá kú mímọ́ ní ìrìn mímọ́ ìgbìmọ̀ àti lórí rẹ̀ tàbí kò ní máa ń pa wíwò ẹ jẹ́ ká pẹ́ báyìí alákọ̀ọ́kọ́ ọkọ àti ìyàwó lè wẹ̀ra wọn ọkọ lè wẹ̀ ìyàwó lè ṣe kí ni o ẹ̀rí ẹ̀kọ́ bí ṣùgbọ́n pọ̀ tàṣùpà ti máa kà jàmọ́ sọ́yà bí òyìnbó kódà ànábì sàṣàlà àti àwọn ìṣàrọ̀ wọn bẹ lórí rẹ̀ tó ti yé ní ìsìn èyí èsì wà lára ọkọ lè wẹ̀ ìyàwó lè ṣe kí ni olùwé ọkọ ṣùgbọ́n ní tó máa ń ṣẹlẹ̀ tọkọ bá kú gbà mí ìbànújẹ́ tí ń bẹ lára àyàwó pàápàá tó bá jóbìnrin tó lóyún sínú olùmọ̀jọ olè ṣe kí ni olùmọ̀jọ olùwé ọkọ kọlọ́ọ̀jọ̀ kọ́ máa sàánú wa káyọ̀ náà lọ́ bá tọkọ bá ní ìmọ̀ ní oníníwẹ̀yàwó mi o tó bá lágbára àti ẹjọ́ ọwọ́ ìyàwó ẹ̀ ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà afá wàhálà ìtọ́ra ń wẹ̀ ó lè mọ̀ wẹ̀ tọ́ra àríwá wákàtí méjì yàwó ṣe tí mo sọ yí dáadáa ẹni tó fi ti ẹni tí rẹ̀ bá ṣe rí ni ọ̀nà pàǹtì afá tọ́lá ti wẹ orí ẹ̀ báyìí tó sọ fún ọ̀sẹ̀jú mẹ́ẹ̀ẹ́dógún tó bá wẹ bí ẹ̀kẹ́ báyìí yóò sọ fún ọgbọ̀n ọ̀sẹ̀jú ó lè mọ̀ wẹ̀ tán láàrin ìjọ kan ó lè mọ̀ lè wẹ̀ tán ṣùgbọ́n tọ́lọ̀ bá ní kí mọ́ ní èèyàn ò gbé kò tí tó burú bẹ̀ kọ́kọ́ wẹ̀ ìyàwó kí ìyàwó ṣe kíni o ọ̀wẹ̀ ọ̀kọ̀ jẹun ló ìyẹn clear bí ò clear bàbá àtìyá lè wẹ̀ àwọn ọmọ wọn tó bá kú àwọn náà bí nǹkan wọn wọ́n lè wẹ̀ wọn bàbá lè wẹ̀ ọmọ ìbá àjọkùn ìbá àjọkùn ìyá náà lè wẹ̀ ọmọ ìbá àjọkùn ìbá àjọkùn the preferably kí bàbá wẹ̀ ọmọ ọkùnrin kí ìyá ọwẹ́ kí ni o ọmọ obìnrin ṣùgbọ́n five thousand náà lè ṣẹlẹ̀ bàbá lè wẹ̀ ọkùnrin àtòbí ìyá náà sì lè wẹ̀ ọkùnrin àtòbí jẹ́mọ́ sọ yé báwọn bákan náà obìnrin àwọn obìnrin mùsùlùmí tó bá ní síbúrà tó ní ìrírí àti ìmọ̀ nípa bá a fi ń wẹ́yìn wọ́n lè wẹ obìnrin tó bá kú ọkùnrin ò gbọ́dọ̀ wẹ obìnrin olóbìn o kéèyàn dé pass àbọ̀jẹ́ máa mú ìmọ̀ mi abá ni wẹ màmá wa tó kù ọmọ ti darúgbó ìbá àti darúgbó ìmọ̀ mọ̀ gbọ́dọ̀ wẹ wọn ìtumọ̀ ìmọ̀ ìṣẹ̀fẹ́ tí ọ̀bà fáwọn tó ní mọ̀ ìmọ̀ mọ̀ wà dúró lẹ́nu ọ̀nà ọ̀yá ẹ̀dọ̀mẹ̀sí ibi báyìí wọ́n ti glove wọ́wọ́ ẹ̀ ń bá fẹ́ wẹ̀ òkú gbọ́dọ̀ sí nǹkan fọwọ́ o so ní àìmọ́ fọwọ́ kan nakedness àìmọ́ fọwọ́ kan ìhòòhò òkú ọ̀dà o ìwà abú ni mùsùlùmí ẹni àpọ́nlé ni ọ̀rọ̀ àlàyé àbójúkú jẹ́mọ́ sọ clear àbí ò clear so ìmọ̀mù bá gẹ́ ara wọn tó nímọ̀ àmọ́ ti wẹ̀ òkú ìmọ̀mù lè dúró ó bẹ̀ sílẹ̀ tó kú ìmọ̀mù gbọ́dọ̀ wẹ̀ òkú tọ́jú mi ọwọ́ àlè mọ̀ sọ ọyọ́ ìdómi sí báyìí ẹ̀fọ́ báyìí ẹ̀wú báyìí ẹ̀ṣẹ̀ báyìí tí wọ́n ìwẹ̀ àwọn ọkùnrin náà lè wẹ ọkùnrin tó bá kù kò wá tó bá wo ni yẹn wà wẹ bí ẹgbẹ́ àbúrò ya ọmọ bàbá bàbá wa ni ẹjẹ́ àwẹ̀ ẹ̀mọ́ wẹ̀ ṣùgbọ́n ọmọ lè wẹ òbí sọ́fíẹ́ ọmọ tèmi kú sọ́fíẹ́ ìgbésẹ̀ àjọyọ̀ wọn ni èmi mọ̀ wẹ̀ wọn àti sísá ni nígbà dájú lè kú àwa náà láwẹ̀ wọn nígbà ẹ̀kọ́ lọ́wọ́ tèmi káwọn ọmọ ṣe wẹ̀yìn àfẹ́ kọ́ lọ gbára àkàkàkà oníkẹ́ni fẹ́ fàájẹ́ ẹ̀dùn mi bì fọ́nà àwọn àbùkù bì tà àfẹ́

èyí ìdè mọ́sálà kankan o ṣèyí tẹ ńlá ni ọ̀dà. apá àmàrà ṣùlọ́mù o wọn ló ti ṣẹ̀dí mẹ́wàá ṣùgbọ́n kò lè tó sọ kankan ẹ̀jẹ̀ àti gbogbo yẹn lẹ̀. lẹ́yìn tàbá ti wá rí pé òun àwọn tọ́lẹ̀ wẹ̀rẹ̀ àwọn rè tó bá jẹ́ pọ́ mẹ́ẹ̀kẹ́ ló lè ẹ máa gbọ́ mi ọmọ èké ọ̀sẹ̀ tí ò lè wọ mẹ́ẹ̀kẹ́ tí ó bá ti pọ̀ ọmọ ọdún méje ìbáàjọkẹ́ ìbáàjọbí ọkùnrin lè obìnrin lè wẹ̀ ìbá tilẹ̀ kọjá ọmọ ọdún méje tó bá ti jóbìn àwọn obìnrin kan wẹ̀ mo rò yẹn náà ó clear àbí ó clear mọ́sálà ní ìtọ́ wà láàrin yẹn obìnrin ló kú ṣùgbọ́n ìfẹ́ tó kú sí àwọn ọkùnrin nìkan ló wà bẹ́ẹ̀ a sì ní wòlé wòlé àdìbà ìfàṣà ọkùnrin ló kú bóyá wọ́n tọ́ọ̀bù lásìdẹ́ǹtì tẹ̀lẹ̀ àwọn obìnrin nìkan ló kù ní mọ́tò àwọn nìkan náà lè wẹ̀ bóòlù náà fi ṣe ọ̀rọ̀ méjì làwọn onímọ̀ sọ lórí ẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé wọn à ní ìwẹ̀ wọn ò sì táyà máa mú fún jọmọ́ kí la ní wọ́n ṣe fún tàyámọ̀m ọ̀rọ̀ àkọ́kọ́ nu àlùwà lórí ẹsẹ̀ lọ́kẹ́yìn ọwọ́ ojú ẹ̀ ni wọ́n kẹ̀kọ́ kan òkúta wọ́n fẹ́ra ojú ẹ̀ àtọwọ́ rẹ̀ kò jù bá ń lọ táyà máa mú parí wọ́n sì lọ sílẹ̀ ọlọ́wọ́ ti gbà lórí ọkọ̀ tó kú sáré obì àbúgbé tó kú sáré ọkọ̀ wọ́n ní tàyámọ̀m wọ́n ṣe fún ọ̀rọ̀ kejì ni wípé wọ́n fàṣọ bò lára àwọn tí ọ̀wà rẹ̀ kálọ́kùnrin ló kú àwọn obìnrin wa ló lè wẹ̀ wọ́n ti fi gloves sọwọ́ wọn ò sì gbọ́dọ̀ máa wọ rẹ̀ abẹ́ aṣọ gbàgbá yẹn ni wọ́n ti kéde o ni wọ́n ti máa fọwọ́ wẹ̀ ṣùgbọ́n ìpínlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan táyà máa mú fún èyí ni ó dín wàhálà kù wọ́n lẹ́nu tí a bá ti wẹ òkú kọjá tó ní máa ń pẹ́ kọjá èèyàn rẹ kọjá ẹtẹnu rẹ mọ́nu tí ò ní máa sọ ìsọkúsọ káàkiri bóò láti wá wẹ òkú gẹ̀ǹgẹ̀ ní sókè kálí bọ́ síbi kí tí àti kí sókùlà. a gbé tókùlà ti kú sóyà bí òbí a lè wá a lè wẹ̀ lẹ́ẹ̀lẹ́ lásán kò ṣe nǹkan kan ṣùgbọ́n ìtọ́rí dáa jù ká wá bí nǹkan bẹ́ẹ̀ irú tébù tó wà wájú mi láàrùn tẹ́ka bá ti máa ń wẹ̀ òkú àwọn ti máa ń ní tébù tẹ́ pé yóò balance dáadáa a lè gbókù sórí ẹ̀ tó jẹ́ kí ta ti ń wẹ̀ gbogbo omi yẹn á ti gbé bí àwọn bọ́kẹ́tì sí ìsàlẹ̀ omi yẹn wọ́n ṣe kí ni o yóò máa lọ freely ààwẹ̀ òkú yẹn nítorí tó lè jẹ́ pẹ́pẹ́ tó tó máa ṣe kí ni o yóò máa yí ní ara ààbò fún yẹn wọ́n lájà àbúrádà rẹ̀ ni ìyẹn ni tá kí ni wáyà wáyà lórí àdìsí lọ lórí ẹ̀ kí ni tùmọ̀ àábọ̀ sí òhò ṣùgbọ́n àwà fi aṣọ bo ibo orókún sí gbogbo òhò private party ẹ̀yìn yẹn a sì lè ráyè fọ kí ni káàkó ṣe fún òkú yẹn a kò tá a bá fọ bí nọ́mbà àwọn ìwé ẹjọ́ nọ́mbà ní ayé náà ni lọ́sàkùn lọ́fẹ́ rà sọ́ọ̀gbọ́n ni o a ṣe kí ni o a kò fọ private party ẹni tó wá bẹ̀rẹ̀ òkú òkè nǹkan bọ́wọ́ ti sọ̀yẹ́ o ẹ mọ́ máa fọwọ́ kan yẹ òkú olókùú o glọ́ọ̀fù kankan ẹ̀ ti bọ́wọ́ o private part ẹ̀ ẹ̀ máa domi sí ẹ̀ kò fọwọ́ fọ ìgbẹ́lẹ̀ jáde ń bẹ̀ ìtọ́lẹ̀ jáde ń bẹ̀ ó sì lé méèkì ó ti tẹ́lẹ̀ lórí kọ̀ǹtọ̀ tó kù bá bá kú ẹ̀ kò fọ abẹ́ rẹ̀ so láti kọ̀ọ̀kan tó láti gbé wáyà glọ́ọ̀fù wọn yìí ti dọ̀tí ẹ̀ lè pààrọ̀ o glọ́ọ̀fù mi jẹ́ máa lẹ́yìn rẹ̀ báyìí ẹ̀ wà sálùwàlà tó kù yẹn ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ tí omi sọ́wọ́ omi tẹ́lá fi sọ́wọ́ pẹ̀lú gílọ́ọ̀fù ẹ bá fi fọwọ́ ẹ bá ara pẹ̀lú bẹ́ẹ̀ da omi sí lẹ́nu o ẹ omi tó bẹ̀rẹ̀ mọ́ lọ́wọ́ sí gílọ́ọ̀fù yìí o ẹ àrà fi fọ ibi omi rẹ̀ yẹn mọ́ra wọn. bá a ṣe mọ̀ bá a ṣe mọ̀ ń ṣe àmùwàlà ẹ bá ṣe bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ bá a ṣe mọ̀ ẹ bá fi omi sí imú ẹ bá fọwọ́ bọ ojú bá a ṣe mọ̀ ṣe apá orí etí ẹsẹ̀ èyí lẹ́sàbà ṣe láti gbọ́dọ̀ rántí pé bá a ṣe ń ṣe àlùwàlà lónìí wọn ó sì kàn wá jọ kan èyí ni náà ṣàlùwàlà lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó o bú sẹ́kùn tí lọ́pọ̀ lẹ́kùn mo rántí jọ tí wọ́n ṣàlùwàlà fún mi tí ìlú lè ṣe fúnra mi kò sẹ́ni tó ò ní ṣe fún wa kọ́lọ̀ bí apẹ́sí mùsùlùmí tí wọ́n fi lè ṣe fún wa ìjọ yẹn o gbọ́dọ̀ sọ̀rọ̀ pé ọba sẹ́nu dáadáa torí wọ́n ṣe fún ọ torí lẹ́yìn tó ń ṣe lónìí ṣé kí ni o ṣe dáadáa tọ́mátà ni wàhálà tó fẹ́ kù bá wọn ọwọ́ àkùkọ pọ̀ èyí tó ilẹ̀ ló àdúgbò ni pé wọ́n lè kọ́ da orí ẹ̀fọ́ tó ń dásí pé omi ó dùn sálẹ̀ irun gbogbo tí ẹ̀ kankan mọ́ra wọn tó bá dásí pé ni wọ́n ó tu irun orí ẹ̀ wọ́n á wá bá a dì sí mẹ́ta oṣù wà náà àdúgbò yẹn mẹ́ta tó ti yé nìsín wọ́n bá dì kan sí. Si àtọ́ ọ̀tọ̀ ìfàzátọ̀ àfihàn ọwọ́ ẹ̀yìn báyìí wọ́n pàákì gbogbo ẹ̀wà sọ́wọ́ ẹ̀yìn sórí khalifa ọwọ́ ẹ̀yìn wọ́n pàákì ẹ̀wà kó sì wà lórí wáyé àtàwọn tàbí gbà wà nínú so nígbà bá ti pọ̀ tán ni o wọ́n sáré pé wọ́n pọ̀ orí rẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n kò sí right side apá ọ̀tún láti bí ọrùn báyìí apá ọ̀tún lọ lódó lọ bí tan lórókún lọ kókósẹ̀ lọ sí ọmọ ọmọ kẹsẹ̀ wọ́n tún bọ́ sí apá left náà wọ́n fọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ wá dúró fọ̀ wọ́n wá yí òkú yẹn padà níwọ̀nba ẹni tí bá wọ òkú òní máa gbó òkú gbòkúgbò wọ́n máa parí bí ẹgbẹ́ yóò jùmọ̀ lọ́wọ́ ni o wọ́n ara máa tóbi olómi òrèké ni o ẹ̀rọ wà fún ara fúnra bí èèyàn kálẹ̀ mọ́ lókè òkú ẹ̀ so ọ̀sọ̀lẹ́sẹ̀ ọmọ ọdún ni ọ̀sọ̀lẹ́sẹ̀ ọmọ ṣe wáyé ẹni tó méjì mẹ́ta ẹ wà ara fi ẹ ara yí òkú yẹn ẹ wà àtọ̀ fọ èyí náà bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ wá gbọ́dọ̀ pọ̀ tẹ́lẹ̀ ẹ wà àtọ̀ fọ èyí sòtẹ́ẹ̀dì ni pé gbogbo àròkù yẹn mọ́ ẹ lè fọ́ lẹ́ẹ̀mẹ́ta torókù ìsábà àmọ́lẹ̀ kan ẹ lè fọ́ lẹ́ẹ̀ márùn ẹ lè fọ́ lẹ́ẹ̀ méjì bẹ́ẹ̀ lẹ́ta lè tó gbà mí tí ìbá sọ̀rọ̀ pé kọ́ndíṣàn rẹ̀ bóyá bí rásídẹ́ǹtì ẹ̀jẹ̀ pọ̀ lára tí ọba sí yẹn ẹ̀mẹ́ta lè tó kẹ́ẹ̀mẹ́ta ọba tó ẹ̀ márùn ẹ̀ méje ṣùgbọ́n mi táyà fi fọ́ yẹn ewé sídìrù nígbà tí wọ́n máa ń tó sídìrù fún wa pé ewé ìsinrin àwa náà máa rò pé ewé ìsinrin nígbà táwa rò ewé sídìrù gẹ̀gẹ̀ àwa rò pé kì í ṣe ewé ìsinrin ewé sídìrú ti pọ̀ nbánu dáadáa ewé sídìrú wọn bẹ ládùúgbò wọn bẹ sọ́nà mẹ́ta ti bẹ ládùúgbò wọn lọ́nà yàrá àdìgbò mẹ́ wọn bẹ lọ́sùn lọ́nà ibi ẹni tẹ́gbẹ̀ mẹ́ wọn bẹ gbólúwájú mẹ́ wọn bẹ láfàárù bẹ liberty wọn bẹ ní muslim wọn bẹ káàkiri àwọn èèyàn ti gbèrú èso so téèyàn bá lọ́wọ́ sídìrú téèyàn bá wá rí òṣè kankan a lè fi tẹ̀fún àbí káfúrà àbí káfúrà yẹn kára ìsíbi omi last word táwa fẹ́ wẹ òkú ká fi tó fi dá sí pé òórùn dáadáa ni ọmọ ṣe kéde o ni ọmọ jáde ní ara òkú yẹn tá a bá ti wẹ̀ tán bá wọn kí ló kù jẹ́mọ́ wo àlùkàfà á wà fàṣọ sókè là fẹ́ẹ́rí aṣọ tá a lò fún mo ń fún àwọn kẹkẹrẹ ní àsìkò ní o ṣùgbọ́n jẹ́ kí sáré yọjú eléyìí ọkùnrin tá a bá ń wẹ̀ tí wọn ẹ̀ bá tọ́wájá sí pé àwọn arún kan ọjọ́ súnmọ́ ló lè fi tọrọ àwọn nǹkan kan bẹ lára tó jẹ́ pé a máa mú kúrò látọ́jẹ́ lánàá níbi àṣàlá bí kéèkan náà kù kó kún sáàkì ẹ̀wò kéèkan náà rè kó ní kún yà ẹ̀yìn ara bá jẹ́ àwọn àbá owó dà bẹ́ẹ̀ mo máa bí ara rẹ̀ ẹ̀yìn ara fa mo máa bẹ́ẹ̀ rẹ̀ kọ́ fún mi bá ẹ̀yìn ara fa ṣùgbọ́n orí rẹ̀ ẹ̀yìn kì í wọlé gbèdé sóyà bí òbí so èmi kò sí nǹkan tí ó ń bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti gbogbo àwọn eléyìí tán tẹ́ ẹ ti rí pé ẹ ti fọ òkú yẹn ó ti mọ dáadáa ó ti kápá sọ sí la èyí tó rìnlẹ̀ ní ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé òkú tó kú aṣọ tẹ́ẹ̀sì fún inú pọ́pátì tó fi ilẹ̀ náà ti mọ́ bá a ti lẹ́sàn gbèsè lẹ́ẹ̀kan ẹ̀ tó kékeré o ẹ̀ yọ owó aṣọ òkú náà tó bá dájú pé àwọn tó kù fi ilẹ̀ wọ́n lágbára kan ra aṣọ fún àbá ara àwọn jàmáà ní mọ́sálásí tí wọ́n rà kò ní ìdí ẹlẹ́mọ́ yọ ọmọ pọ́pátì ṣùgbọ́n ètò ẹ̀fẹ́ àmọ́ tì síra yín à bàbá ọyẹ sáré lọ́yọ̀ táyà mọ́tò wọn kàn yín lọ́ta ìtìlásọ ẹ̀yin ọmọ ìdájú ṣíṣẹ́ bàbá máa ká máa lẹ́ka máa sùn wọn ni ṣùgbọ́n ẹ̀fẹ́ ọmọ ilẹ̀ Yorùbá ní Ọlọ́run tó lẹ̀ tọ́ láàánú ilé ìgbẹ́ wà láàlẹ́ Yorùbá bó ṣe jẹ́ máa mọ́sálásí wọn tàbí dáwùjọ abẹ́ńtì bá ti mùsùlùmí ìdílógún Ọlọ́run sàánú wà lẹ̀ Yorùbá láàánú ọ̀rọ̀ aṣọ táìsìn òkú kèé jẹ́ kí ni o kèé jẹ́ problem àárín náà tó wá ti ọ̀ ọ̀dà àbá ìyẹn mú fúta ọ̀sán wa ìyẹn mú wá wa ìyẹn mú sẹ́wọ̀n wa á ti rọra so òkú ní ìsìn ṣùgbọ́n ifá pẹ̀ nínú sẹ̀rí àwọ èyí tẹ́ẹ̀fì á máa fojú òkú ráre nínú tó kù bílẹ̀ sáré gba ayé kèmí sọ́n fásọ̀ gbọ́lá jì mọ́mọ́ ọjà sáré lọ bíbí bíbí ẹlẹ́bùn tó ọ̀rọ̀ twenty thousand wà bẹ́ẹ̀ ní ìsìn so á sáré rapá kó àtàwọn kàtà lò fún kò sí kankan ẹni yọ nù tó kù sí ilé jẹ́mọ́ sọ clear tọ́wọ́ jẹ́ kó bí ló kú àwọn àfa àlọ́mọ ọ̀rọ̀ méjì lórí rẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àfa ọ̀rọ̀ àkọ́kọ́ wọn lọ́kọ rẹ̀ òun ní òṣò kí ni o òun ní ọ̀rọ̀ àkọ́tà yìí fún àwọn àfọ àkejì rárá wọ́n ní tí obìnrin bá ti kú ìnáwó lórí fáàrùn èyí tí sẹ́rí àlejò pé kó fún lóúnjẹ kó fún láṣọ kó fún nílé tí ọmọ ẹgbẹ́ nígbà òbí lè kú kì í sọ̀rọ̀ yẹn kọ́kọ́ kó tọ́ aṣọ tí wọ́n yìí fún wọ́n lóbìnrin tó kù náà nítòhun náà fi ilẹ̀ ẹ̀mú aṣọ ògbèpé ìfún kó di pé wọ́n máa pẹ́kẹ́ ní ogun rẹ̀ ìyẹn láti wọ́n sọ wípé obìnrin náà lẹ́tọ̀ọ́ sógún tí kò ní pọ́pátì gbogbo àwọn àfá àtọ́jẹ́ pé ẹ máa ń wà láwọn ìyàwó onílọ́rùn ẹ̀jẹ̀ ní pọ́pátì ẹ̀ ìṣe èèyàn rí ẹ̀jẹ̀ àdàbí àsàlà ìyàwó náà lẹ́ni pọ́pátì náà ṣùgbọ́n wọn bí àwọn ọmọ fún wọn pé má ṣe àkábúrú to your husband tó tọ́lọ̀ bá ní owó ìyọ́ yọnu owó ẹ̀ ọlẹ́tọ̀ sí kọkọlé ọlẹ́tọ̀ sí kọlọ ájì ọlẹ́tọ̀ sí kọlọ òmúra ọlẹ́tọ̀ sí kọlọ bàbá ẹ̀ lọ ájì tọ́wọ́ ẹ̀ bá yọnu owó ẹ̀ kí wá sí kọlọ́ bá owó tẹ́tọ́ bá ṣe òníjó wọn láti yọrí ọ̀jà lórí àṣàlà nìyẹn so ti yẹn sọ́rọ̀ wọn àwọn akínlẹ̀ sọ́lá àwọn akínlẹ̀ zaka bẹ́ẹ̀ ni ọlọ́ni pẹ̀lú ọmọ kírun onígbò ní kálò dáàbò ó ní ẹgbẹ́ kírun zaka tó rò pé owó zaka náà so àwọn kéèsì wọn dọ́dọ̀ wa àríkọ́kọ̀lọ̀ fàáfà ó kè sákò náà àwọn àfà wọn ìfẹ́ táwọn ìyàwó wọn ra nǹkan wọn ìfẹ́ jẹ́ kíyàwó náà kọ́lá kàǹtì wọn ìfẹ́ jẹ́ kíyàwó ọlákojọ kóhùn nìkan sáà máa sórí ire kíyàwó ọmọ ìlú dà kankan ṣe fáwọn fámìlì tiẹ̀ náà kò dá ẹ̀ láàmìyàn dára sí láwọn ìyàwó ní ńlá fẹ́mọ fíkú ilé ìsìn wọ́n ní tó bá kú aṣọ tí wọ́n èsì ìwọ ní pátímọ́wọ́ rẹ̀ mọ́mọ́ dúkìá rẹ̀ tó bẹ́ẹ̀ àwọn òdòdó ìgbà tẹ́lẹ̀ ìwọ́n náà lọ́mọ wa sọ káàkiri ìlú ọ̀rọ̀ ń gbowó sí ẹ̀rẹ̀ ilé ayé ńlọrọ̀ aṣọ tí wọ́n èsì sẹ́ẹ̀kẹ́ mọ́sálà nìyẹn ní ìsìn àwọn kálá àfa rẹ̀ ní ọ̀ra àsọ̀tá ìfún ṣùgbọ́n ìtò rẹ̀ ni pé wọ́n ní kì í sọ̀rọ̀ yẹn kan pẹ̀lú nínú tóbìnrin yẹn fi ilẹ̀ ni wọ́n ṣe kí ni o ni wọ́n tẹ̀ ṣùgbọ́n àtàwọn àdéhàwó rẹ̀ olówó aṣọ kankan kọ́ tó ó sì sọ̀rọ̀ rẹ̀ náà nu ọlọ́run ṣàánú wa yọ̀rọ̀ wa àtọ̀ àwọn fámìlì wa. alimoyin ẹja tá a bá ti wá rí aṣọ táàsì sin òkú èyí tó rẹ̀ ní oṣù náà ní ká lo aṣọ funfun fòkù ìbá àjòbìn ìbá àjòkọ ìbá àjẹ obìn ìbá àjẹ kíni o ìbá àjẹ ọkùnrin aṣọ funfun lọ́wà nínú oṣù náà ká fi sin òkú èyí tó sì dáa jù ní kọjá sọ mẹ́ta tọba jọpọ̀ kọ́dẹ̀ ìdásọ olóyìn kọ́mọ̀ ìdásọ olówó ńlá jù jù túlùkù afẹ́ fasọ̀bù láṣìírí ni káfẹ́ sọ pé kẹ́tùmọ̀ báwa fámìlì Dangote ni wá kẹ́tùmọ̀ báwa fámìlì olówó ni wá wọ́n wá di pé àwa ń wo afọ́fẹ́ tí ń sin òkú ẹ̀sẹ̀ ńlá sọ bí two fifty thousand àáfà níbi tó fi ti ń pa àwọn èèyàn ẹ̀ níjà aṣọ olówó lọ́wọ́ ti fi sin òkú àwọn àáfà ní kọjá pé à ń tẹ̀kú nínú kọjá aṣọ oníkọ́tì àwọn aṣọ olówó kọ́tì wúlù àwọn aṣọ oníwúlù yẹn láti máa sin òkú kì í ta olówó ńlá sókè àbí òbí so wọ́n tó bá wá jẹ́ pé ọkùnrin òun ni aṣọ mẹ́ta yẹn kò nídìí kí jàlábíà wà bẹ́ẹ̀ aláyẹ̀kú náà fi akọ̀mí sún wà láàrin mọ́ kò ní sí jàlábíà bẹ́ẹ̀ kò ní sí láwà ní bẹ́ẹ̀ àwọn àgbègbè òní mẹ́ta yẹn ó sì jẹ́ ẹbí ìsàlàyé ẹ̀ fẹ́rí bá ṣe rán aṣọ òkú ẹ̀ ìta pé ìhòòhò rẹ̀ lẹ́ẹ̀kan aláàbò ibi ìdòdó ń bù síbi orókún àárà aṣọ kan tí wọ́n fẹ́ dàbí ọmọ ìyá tó wẹ́ẹ̀lì ta mọ́ránlẹ̀ Yorùbá yẹn àkọ́fì yẹn bo ibi ọwọ́ ọ̀sàlẹ̀ mọ́ ọwọ́ àárín ara rẹ̀ sẹ́yìn pé kí aṣọ wáìtì la fẹ́ lò kọ́ mọ̀tẹ́ pé ojú ara yóò transparent nígbà wá fẹ́ sin àkọ́fì kan bo ibi ìdajì ara yẹn jẹ́wọ́n sọ clear lọ́ọ̀lẹ̀ àkọ́fì kan bo òkè ara àwọ̀ àfi kẹta ìkẹta ni ó jẹ́ ètò very ample èyí ni ó tóbi jù òun láwọn àfikún lẹ́tàn kò ní síbi kankan tí ó ṣe kíni o tí ó yọ ọlẹ̀ sẹ́yìn a ti fi kan kọ́ bí ìdodo ìdajì ara láti bí ìdodo lọ́ọ̀lẹ̀ sẹ́yìn a ti fi kan kọ́ láti bí ìdodo wá sí kíni o òkè àwọn àfikẹ́ta ṣe kíni o àfọláǹfò ara rẹ̀ kankan ò ní yọ ọlẹ̀ yóò pàdé bí ẹ̀mejì lásòkè ni o làkọ́fà rẹ̀ báyẹn. àwọn àfọwà ní ṣùgbọ́n tó dín ó lè jẹ́ mẹ́ta ó sì lè jẹ́ márùn-ún ó jẹ́ mélòó wọ́n sọ pé nílé ayé gan aṣọ ọ̀tọ̀ obìnrin máa ń fẹ́ ẹ̀ka pọ̀ ju tọkùnrin lọ àti pé àwọn tọ́lọ̀ ń fi sára obì ó ní bùkátà sí pé tábà kú kọ́mọ̀ tó yọ ọ̀tà alábẹ̀wò lè lù mí obìnrin tó ní nílé nílé ṣe bá ti máa ń wo ọ̀rọ̀ àdúgbò àwọn ìyá nípa máa ń gbà wọn àtàkà ẹnìkan tó lọ bóòpù pé òun ó fìdí fóun fún yọ kìnní kan lára rẹ lẹ́yìn ikú ó tó fẹ́ lọ bóòpù ṣe sì nànú sàárè ẹlòmíì èsù èsù gidi ó ti gbé sùn mi ó ti gbé sùn fi síbi lájẹun yóò tún lọ fẹ́fẹ́ sí òkú rẹ̀ yóò tún máa wo bí gbá àyà rẹ̀ dé ọ́ ah! pé ẹnu mi ò ní mú bí gbá àyà yìí tí kò rò tó ní débi ojú ara yìí yóò bá tó fẹ́ lọ lóun sàárè sẹ́yìn ewu ẹ̀ ìgbọ́ ìgbà àwọn ìrí ayé àwọn arìnrìn ìtàn ẹ̀ ó jẹ́ pé rọ́nà pọ̀ ní àwọn ọ̀rọ̀ wọn tó máa ń sọ yẹn wọ́n ní tóbi ìbábalẹ̀ bá sọ tán tóbi márùn-ún gbòòrò ló dáa jù ẹ̀ẹ́tù kọ́ bo ìdájẹ́ ara àfàlẹ̀ ìdájẹ́ ara òkè ẹ̀ẹ́tù fi mi ibù tí ó jẹ́ bí ìlọ́po méjì yóò jẹ́ mẹ́rin báwọn sóyà ní òyìn ẹ wà á lo ẹyọ kan ẹ fi bo gbogbo papọ̀ tí ọ̀bà wa tó márùn náà tó bá jẹ́ mẹ́ta náà ní tóbi méjì àkọ́kọ́ tẹ́ fi bo dájú ìsàlẹ̀ àti dájú òkè ni ẹ jẹ́ kó dọ́kú yóò bo arobi dáadáa tí ò ní jẹ́ kí ṣéèpù ara rẹ̀ ó yọ ọ́ta tí ò sì ní jẹ́ kó transparent kẹ̀tọ́ wa fi ní ńlá yẹn kẹ̀tọ́ fi bùwó ìyẹn ò lè sọ obìnrin níbi àwọn àdánwò míì tó lè ṣẹlẹ̀ lẹ́yìn ikú ẹjẹ́ ká fún àwọn ìkú ilẹ̀ torí àsìkò tó lọ ẹjẹ́ ká bọ́ síbi ọ̀rọ̀ ọ̀làkùn jànáza ẹ̀yìn nìkan ká mọ̀ débi jànáza yẹn torí owó tó pọ̀ ọ̀hún gbéra ṣẹ́jú mẹ́wàá péré ló kù mọ́kànlá ẹ̀jẹ̀ sáré mánéèjì sẹ́wọ́n rí gbogbo wa tí mùsùlùmí bá ti lè kú ara tó tó ń bẹ fáwa lẹ́yìn ikú àwọn ọmọ ìyá wọn tó fàgbà fún wa àwọn ọmọ ìyá wa mùsùlùmí wọn ó ṣe kí olórí àdúrà yẹn wá ní tá a fi máa bá ọlọ́run sọ̀rọ̀ òun ni wọn jẹ́mọ́ tí ó dáa fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ ìyóró ìzákùnlọ́kẹ̀ ìwọ́n tá a fi máa bọ́lọ̀ sọ̀rọ̀ yẹn òun náà la fẹ́ fi kẹ́ lọ́fọ́ ọmọ ìyá wa fẹ́rí ìkánná àwọn sàbí olànàbí àsálà ó lè di ìjànà sàfẹ́ nìkan olóhùn wa rò pé ah! kó sì dàbí ẹgbẹ́ mi ni mo tún kù tánà bí nkírun sí la tẹ́tẹ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ kéwú téèyàn bá máa àdúrà táwọn ọmọ mi máa ń ṣe fún òkú èyí ò ní kú kémi ní òjì ẹ̀sàrẹ́ kú báyìí kátà lè pẹ̀lú àdúrà ìfún mi ṣùgbọ́n ọlọ́mọ ti sí ikú báyìí ọ̀sẹ́ni tí <laughs> tí máa fẹ́ kú ní pọ́blẹ́mù tó wà ń bẹ ọlọ́sàjà tán lórí ìsìláàmù dúdú. sẹ́ẹ̀rí àkọ́kọ́ tí mùsùlùmí bá ti lè kú báyìí tá a ti wẹ̀ àti pàṣọ sí la òkú kan gbókù ẹ̀ bòbò tó bá ti wá gbé òkú ẹ̀ bóde bá a ṣe máa ń kírun sí la làdébẹ̀ nítorí mẹ́wàá tó kù yìí tó bá jẹ́ ọkùnrin alẹ́ kírun sókù kan la alẹ́ kírun sókù méjìlá kódà alẹ́ kírun sókù one thousand la gbogbo ẹ̀tọ́ bá ti lọ ájì lọ wa tí mò ń sọ òde wa àfa àti mọ́sálásí ànábì àsálà ní Mádínà àti ní Kaaba ọwọ́n lẹ́yìn ìran kan tí wọ́n ní kí wọ́n sókù la níjọ́kọ̀ èmi bọ́ ti ẹ̀dẹ́ àfá mo débẹ̀ ní tìmọ̀dínà mo débẹ̀ ní tìmọ̀ kàfé la àfá wọn tó òkúlẹ̀ ah àwọn èèyàn máa sọ fún mi. àsọ̀làtú alálámúwá ti yára àmọ̀ pọ̀ mọ́ ń lọ ọyọ ẹja kìlú sáwọn òkúlá ọlọ́wọ́ kẹyìn o àfá nínú òun tẹ́lẹ̀ kí n bẹ̀ ìwé ẹyọ kan la kìlú sókúlá ó tún wà lóde <laughs> pẹ̀lú pé mùsùlùmí máa pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n rí tuntun bẹ́ẹ̀ nù ilé ọlọ́run yẹn ìmáàmù ọ̀wà kí o tiwọn. gbogbo ọ̀rẹ́ báwọn ṣe máa kí o sókù láàrú. tábà wọ́n fẹ́ kí o sókù lá obìnrin wà nù wọn ọkùnrin wà nù wọn mo fẹ́ mo pé èèyàn pọ̀. ìta ṣe ni pé ẹ máa gbọ́ o á mú orí àwọn ọkùnrin bá ṣètò wọn á fi sẹ́ńtà gbogbo ẹ̀rín torí pé ìmáàmù tó fẹ́ kí wọn yóò dúró síbi ìdá àrà àsì rọ́jò wà wásátì mara ìmáàmù ó dúró bí sẹ́ńtà orí ọkùnrin báyìí níbi agbègbè orí ọkùnrin yóò dúró bí agbègbè ìdodo obìnrin ìdajì ara obìnrin nígbà tá a rí pé èkúta afẹ́kẹ́ òsínlá àti kọjá ẹ̀yọ kan kálukú méjì ní ìsìn ọkùnrin kan obìnrin kan ẹ fi orí ọkùnrin sẹ́ńtà ibi ìdajì obìnrin lọ kálọ́pẹ̀ ní gbogbo wọn ẹ̀ tún wọn bákan náà kálọ́pẹ̀ ní gbogbo wọn ẹ̀ tún wọn bákan náà kálọ́pẹ̀ ní àtọ́pẹ̀ ní ẹ̀ tún àwọn obìnrin wọn wà bákan ẹ̀ wà fún àwọn ọkùnrin ṣe ìdajì ibi orí wọn wà níbi sẹ́ńtà ìdajì àwọn obìnrin lọ sọ́tún ọba ti lè dúró ní sẹ́ńtà orí ọkùnrin ó ti orí ọdẹ ìdajì kí ni o obìnrin ti súnà ní ogo jẹ́mọ̀ ìṣọ̀gbìn àti mọ̀sán clear àbí ò clear so èyí omi tó wà nínú ẹ̀sìn àfáwa náà sọ̀rọ̀ máa ń lè kí wọ́n gba àdìpù wà lórí ẹ̀ sóbí àbí òye ní ìsìn kọ́lọ̀ ọba àlekè ọlá kọ́ gbà ní ìjọsìn àdìpù samra bónújú dùbù náà wà lórí rẹ̀ ẹlẹ́kejì wọ́n fẹ́ ká tó sáfù ó kéré jù mẹ́ta tàbá fẹ́ kí wọ́n sókun wa ibùn kéèyàn ọmọ pọ̀ bọ́yà àti mẹ́wàá lọ mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́ta mẹ́ta tàbá lè dúró tó sáfù mẹ́ta ọ̀dà nítorí àdìsí ànábì sọ̀sọ̀là tó ń bẹ nínú ìmọ̀lá àwùrẹ́rà tó lè àti ìbùnà máa já ànábì ni wọ́n ní màjí tó yẹ mọ́ fàyùsọ̀là àlẹ́yìn sàlásàtù sùfúfin nínà ní mùsùlùmí ìlà àwùjá ànábì ni tá a bẹ̀rẹ̀ rí mùsùlùmí kan tó kú àwa rí sáfù mẹ́ta nínú àwọn mùsùlùmí fẹ́ẹ́ ara àdánwò lẹ́yìn òbárẹ́ tẹ́ ẹ bá rí ìyẹn gbà ní ìtẹ́lẹ̀ kan kú táwọn èèyàn fẹ́ kírun sí la ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ kírun sí la ológun ni tàbí lọ́n kírun mọ́sálásí <laughs> inú mi dájú pé wà láì sẹ́ bá rẹ́ nìkan tó kú àwọn ará àwọn mùsùlùmí gidi tí wọ́n èso ológun tí wọ́n èso OPC àbá tí èso àwọn fẹ́ kí wọ́n máa fi kéde kan ṣẹgbẹ́rẹ́ <laughs> tí èso ti kéde kan fọ́kọ ọmọ tí èso ti máa ń lò lànà ẹbọ mùsùlùmí gidi tí ń kírun tó gbára lọ́lọ́ tó fi wá kírun tó ń tọ̀ wà láì bá àbáyẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alẹ́bí sábà lẹ́bí sáà fún mẹ́ta tí wọ́n kìlọ̀ sí la ó ti dọ̀ọ̀rọ̀ yẹn ọlọ́run yóò mú tọ́ wọnú àlùjẹ́ náà nínú àdínsì mi alẹ́bí mi máa ń mímọ́ yìí sí tó sọ́la àlẹ́ yìí ó mọ̀ tó mímọ́ lè mùsùlùmí yẹ̀bùlùgú náà ní ata kúlù yẹ̀ṣọ̀rún náà láwù ìlà ṣùfẹ̀rùfẹ̀ sẹ́ńtà bẹ́ẹ̀ lẹ́rí òkú kan tó kù àwárí àwọn ọgọ́rùn-ún èèyàn nínú òjò ànábì wa Muhammad asala tájá mùsùlùmí gidi wọ́n wá kírun sí la wọ́n wá ní kọ́lọ̀ wọn gbà pé àwọn ọlọ́run bá ní sàánú ẹ̀ ànábì lọ́lọ́run forí ni yọ́ wá lùdẹ̀ náà ọlọ́run gbà pé rẹ̀ àti tẹ́lẹ̀ ilé mẹ́rin kan tó kúta fi lẹ́yìn hundred orúkọ rẹ̀ fura mùsùlùmí ni ó ṣe kí ni ìní ọ̀jẹ̀ kálukú wa ẹja ṣe ìsìlámù gidi tó ń tẹ́tí tá a bá tún àwọn àwọn èèyàn méjì mẹ́ta mẹ́rin one thousand ah gbígbàdúrà yìí káwájọ kírun sí alá irú ẹ̀ lọ́pàá nígbà tí wọ́n àwọn àfáà bíi ṣẹ́fù Islam ibùdó tẹ́ ní yàkú wọ́n láwọn tó kírun sí aláfẹ́ tó wà mẹ́rin àbá àwọn èèyàn tó bá tí wọ́n bá ti ń súnmọ́ lọ sí gbà míì tó ń ṣe dára sáwọn mùsùlùmí sí nígbà wọn náà bá kú ọjà àǹfààní ẹ̀ ọlọ́run ní jẹ́ kílẹ̀ ọ̀dà gbọ́dọ̀ sí covid àwọn kan kú ní covid bí covid ṣe ó lè jẹ́ pósí ìgbẹ̀gbẹ̀ inú ẹ̀sẹ̀ àti káwọn èèyàn tó ṣe kí ni o pọ́sítà ń dàgbà lùkú wà tó torí náà wọ́n fẹ́ kí á wo àwọn mùsùlùmí ká jẹ́ ni ọlọ́run ká kí o sí òkúla jàmọ́ sóyà bí òye o tá a bá ti wá fẹ́ kí ìrọ̀rùn okùnbó la ṣe ń kí o ìyẹn ni ẹjẹ́ ń fi rándọ̀fù ìdánilẹ́kọ̀ọ́ yìí màá wá rándọ̀fù ẹ̀ náà pẹ̀lú ìmọ̀ràn àti tó yẹ ká máa ṣe tó kù wá bá ti kú tán ìfẹ́ kọjá àṣọ àsìkò yìí ló pé àlejò ọ̀dà. alákọ̀ọ́kọ́ Allahu akbar mẹ́rin èmi olóore rẹ̀ jù àwọn àdìsí mi wà tó gbé márùn-ún mẹ́fà méje nǹkan kan wá o ṣùgbọ́n ìtànàbí àsálà máa sábà ṣe tọ́jọ́ pé làzámà ha nàbí àsálà wàdá wàmà àlẹ́ ìhà òun ni Allahu akbar mẹ́rin Allahu akbar mẹ́rin mẹ́rin àdàbí máa ṣe tó bá fẹ́ kírun sí òkúla bóòlù àdàbí tó bá máa kírun sí òkúla ní alákọ̀ọ́kọ́ àdàbí ó ṣe Allahu akbar àwọn mùsùlùmí tọ́tù lẹ́yìn mọ́mọ́ kí làwọn náà rí o Allahu akbar àdàbí ọkà fáti àlàsán yọ́ọ̀ka kí làpèjì àwọn o yọ́ọ̀ka fáti àlàsán tó bá ti wá ka fáàtì àyẹ nínú ìwáyà Ibn Abbas òun ní wàsúrọ̀ wà kí ni ó wàsúrọ̀ ànábì máa ka súrà gbà mí ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ súrà ti ògùn torí wípé ìran òkú kèé sí ìran kan tá wá fàgùn lọ títí torí bànújẹ́ ń bẹ lára ta ní o àwọn tẹ́yìn wọn kú a lè ka fáàtì àlàfán níbi rákà alákọ̀ọ́kọ́ tàbá fẹ́ fi súrà lè rẹ̀ bí kúlú wà láwò wà lẹ́ áfírí nínú àti iná kúlẹ̀ àwòsù wọ́n ta bá kọ́ra wo òní dáná o wọ́n ta lè mọ̀ fi yé súrà kékeré tí ò ní gùn rárá so èyí ó jẹ́ ètò máa ń ṣẹlẹ̀ níbi Allahu Akbar o alákọ̀ọ́kọ́ Allahu Akbar ẹlẹ́kẹ̀ẹ́jì kí ni tí ó ṣẹlẹ̀ náà jàmọ́ ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì o àlejò sọlá yóò ka sọlá tó ìkọ̀rọ̀ ìníyà kí mo pè jọmọ sọ̀látú ìbẹ̀rọ̀ ní níjà Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid wa barik ala Muhammad dé parí ànàbí ọkà sọ̀látú Ibrahim níjà níbi ráka ẹlẹ́kejì sọ́tìyẹ́nì ìsìn tá a bá ti lè ṣe eléyìí náà lòun ò kúṣọ́ tí mo ò lọ tó bá ti wá débi ẹlẹ́kẹta ọwọ́ àpò ìfìlàásù dùá nìlè má yìí àbá àdúà láti máa ṣe pọ́pù kí láti máa ṣe pọ́pù o àdúà àwọn àdúà yẹn wá póríṣiríṣi bóyá kí n mú méjì péré ń bẹ sí aláwọ̀ àdúà yìí sí ẹni sọ̀rọ̀ àtúndì jànáńsà ẹni sọ̀rọ̀ bá rí kọ́ ọmọkùnrin àní tó sì jẹ́ tọ́lọ́ fún lọ́pọ̀lọ́wọ́ bá tó lè àwọn àdúrà ìsorí èèyàn lè ní ìdùnnú kù ẹ̀rí mú sọ̀rọ̀ lẹ̀ Yorùbá ni pé tó kù bá kú ní ìfẹ́ èèyàn tẹ̀mẹ́ wà mọ́ mọ́ káàkiri ọlọ́run sàmù mọ́mù lẹ́sàn ẹ̀yà fẹ́ fi wà lápá àwọn mọ́mù àwọn mọ́mù wà ní ìsinmi ẹ̀ẹ̀dẹ̀ fáwọn mọ́mù sálárì ẹ̀bà yóò gbọ́rọ̀ àwọn mọ́mù gba sálárì kódà mọ́ ábírù sí pé òun gba sálárì gbogbo yìí náà lẹ́lẹ́ mọ́rú àwọn àdúrà yìí ilẹ̀ a máa rọ́njọ́ mi tí mọ́mù ó ti wà lẹ́kọ̀ọ́ àti kó ti wà ní kéde Àbújá tó yẹ ilé ìsìn àbí mọ̀mọ́ wà ní ájì àbí kọ́ wà ní tó ní umura kọ́ máa jẹ́ bẹ́ẹ̀ ní tún tó yẹ ẹyẹ la <laughs> ẹlẹ́ẹ̀kẹta ni aláwọ̀ àtúbà àdúrà ló kù fẹ́ ṣe fókù bóò lẹ́ẹ̀sọ̀ ṣe àdúrà nígbà àwọn àdúrà tánà bí máa ṣe lélẹ̀ ànàbí omi Allahumma fèrè láhùn wà ràhámù wà áfìhì wà àfù wà wà ákìrì nùsùláhùn wà wá fẹ́ ìmàdìkálà òhùn وجفيء بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الابيض من الدنس sọ́gbọ́n mi dáadáa wà àbùdílì ùdárọ́n xọ́yọ́rọ́mìn dárì yìí wà áhàlán xọ́yọ́rọ́mìn áhàlì yìí wà záwùdán xọ́yọ́rọ́mìn záwùjì yìí wà àdìxín ùlìjànnátà wà àìbùdù mìn àdábìlì kọ́bùrì yìí wà nínú àbáàbì náà ṣẹ́láwà àdúrà ìpínlẹ̀ bá mọ̀ túnmọ̀ rẹ̀ la ilaha illallah alẹ́bùsá ni allahumma jùfírí lè hajjina wà masjitina wà ṣáhìdìna wà họ ìbìna wà sọ̀gírìna wà kẹbírìna wà zákàrìna wà òǹfààna allahumma man àhàyàwọ́ta rúmọ́ná fa àhàyí ìhàlá islam ومن توفيته فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تضلنا بعده na àwọn àdúrà tá a gbọ́dọ̀ bá ṣe nínú àwọn àdúrà tó wà jẹ́lá kọ̀ọ̀kọ́ ni pé ìwọ ọlọ́run ẹni tó tó bá jóbi tí ẹ̀sìn gbọ́dọ̀ máa tó nù ó change plural rẹ̀ Allahumma fìrìlá a wàrhámù a wà á fi ha wà á fò àyìn a wà á kiri nùsùlá ha wà wá sẹ̀yìn màdìkálà a wà sí a bìnnìmọ́ ìwà sálíbi wà lùbárọ̀ wà ná tì ha nínú àlùkọ̀tọ̀ ya ìyọ́ bá máa change ẹ̀sìn ha ha ha ha tó náà tóbi dọ̀míìrù tóbi nìyẹn nínú kéwù nítorí pé wà á bí bílíù rẹ̀ máa gbọ́ mi ìwọ ọlọ́run rìpléèsì fún ilé dárọ́ kẹ́ráníndarì ọlọ́run tó kù ilé tó dáa ju ilé ìtìlé ayé lọ ilé ìtìlé ayé ní tọ́ílẹ̀tì ilé òórùn ilé tí ò ní sí tọ́ílẹ̀tì ń bẹ ilé tí ọmọ fáìn tó ru òní mú yàn bá ní kọ̀ fún wà á lán kẹ́ráníndarì àwọn fámìlì tí ó tún láti fámìlì ránṣẹ́ fún wà záúdán kẹ́ránínzáúdì ìyàwó tó dáa ìyàwó táyé lọ bá ní ṣe fún inú ọ̀dà afọ́kùnrin ẹ̀yin obìnrin ẹ̀mí bínú lálùjẹ náà á kọ̀ fẹ́ ìyàwó mi ti wa ṣùgbọ́n àwọn ìyàwó mi náà ẹ̀yin lẹ́ẹ̀jẹ́ ìyàlé fún wọn èmi lè sọ inú mi ó tó kíní àwọn òbí one thousand lálùjẹ náà I will be very happy àbí láti lè fi five hundred náà I will be very happy ọlọ́run inú mi ó dùn wọ́n wá sí òpé ṣíde olójú kókó hundred tìtọ́ aláìní bínú ní màlẹ́jì hundred náà ṣùgbọ́n obìnrin ẹ̀ gbọ́dọ̀ lè kọ́ lọ́wọ́ fọlọ́kọ mi tó lóore jọpọ̀ lé ayé lọ tó lájọ àlùjẹ náà ọkọ náà ni ọmọ jọ pé ẹ wà á yọ wà záúján kọ́irọ́n ní záújì àẹ́yọ kò ní tiẹ̀ ní ọgbọ́dọ̀ sí ibi tóbi tọ́rọ́ náà ò ní pààrọ̀ ọkọ̀ fóun jẹ́mọ́ ẹ̀gbọ́n mi yé so àwọn àfáà láàrin yẹn èèyàn lè yọkọ̀ òfò ti obìnrin torí pọ́pọ́ ilé ayé tó jẹ́ ni wọ́n èèyàn wá sí Allahu Akbar Allahu Akbar lẹ́ẹ̀kẹrin tó ti yá bí òye alẹ́ sàdúrà bẹ́ẹ̀ náà fúnra wa ìwé ẹ̀ ni àdúrà Allahumma fúri lè hajj náà wà mọ̀jí tì náà wà ṣàhídì náà a sì lè sálámà lásán ọlẹ́ pé tá a fi ń bí ẹlẹ́kẹta òfin ni o ti tó wa ìrun òkú parí bá ṣùgbọ́n a máa tó ìrun òkú jẹ́jẹ́ ìyẹn ni tó rinlẹ̀ nínú súnà sálámà kan inú sì rìnlẹ̀ jù asálàmù alaykum wa rahmatullah òtútó níbi ìrun ti òkú tí ó ti yé nìdí tàbá ìsàlámù lẹ́ẹ̀mejì náà asálàmù alaykum wa rahmatullah asálàmù alaykum wa rahmatullah àwọn àfààní aláwọ̀ tó sọ bẹ́ẹ̀ nínú àwọn onímọ̀ òfin tó burú ojú ìyẹn náà lásìkò ti lọ tán sísìn òkú dásímọ̀lì mọ yìí ní ilé ìṣẹ́jú kan méjì kẹsàrí ládọ́ tá a bá ti kírun sókù látàbà ká gbé lọ tẹ́ sẹ́rà ní tá a dé iṣẹ́ ibẹ̀ tá a ṣe rẹ̀ yìí gbogbo àwọn muslim community muslim community lọ́wọ́ organize tá a ṣe yìí gbogbo wa ni ẹjẹ́ àgbìyànjú ilé tá a sùn kẹ́yìn ẹjẹ́ ká máa dáwó ká lọ máa rà á ó yẹ kílẹ̀fù wálẹ̀ Yorùbá ti kú òní ká máa ṣẹ̀kú sínú ilé síbẹ̀ ẹ̀rọ àwùsá báwùsá ṣe wà bàbẹ̀ wọ́n ní odidi mẹ́tìbára very big mẹ́tìbára lọ́nà ẹ̀mọ́ níyà ibẹ̀ là tún lò ní ìsìn àwọn tó wá bá wa nínú òlu tiwa àwọn òlu mẹ́tìbára tó ń tí ẹ̀sẹ̀ yẹn àwa náà níbi méjì àdúgbò lọ tàwọn àwùsá yẹn wà organized ju tiwa lọ. ṣebí islam kẹ́lẹ̀ lájọ́ ń sọ àbí islam haúsá lè fi yorùbá ni islam original ìtọ́wà ń bẹ̀ ní ká lọ sí òkú síbi tẹ́ àyè sí òkú sínú ilé pé kí àbá àtẹ́bẹ̀rẹ̀ mú ìrújú wá fáwọn èèyàn ó ní ẹ̀yà alẹ́ òṣèkú ní olé wọ́n fi ànàbí ìlànà olé wọn láàfà àfà tẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ẹ̀ kàyé tẹ́ẹ̀ gbọ́ yé ó ní wọ́n fi ànàbí ìlànà àfà àwọn sí ànàbí ìlànà olé wọ́n fi ànàbí sínú yàrá wọ́n dẹ̀ sí àbúbá tù sàpọ̀ ọ̀tún wọ́n sì ń márùn sàpọ̀ oṣù lẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta sọ̀tà àbí tọ́tún sínú yàrá ìdí ìgbàlá lọ́tọ́ lọ hajj alhamdulillah àwọn náà ti lọ afọ́jú pé gbogbo títà sí àwọn sàádọ́sí lẹ́gbẹ̀ẹ́ mẹ́sàlásí ànàbí mẹ́dínà àfà bàkì àjọdébẹ̀ ibi tó ṣe àwọn sàádé tó kú lójú ogun sí wà láyé adébẹ̀ tálẹ̀ rí tán sínú ilé látàyà ànàbí ìdìsẹ́ tànàbí tí wọ́n sínú yàrá àwọn ànàbí ọlọ́run ibi tó bá kù sí náà máa ṣe wọ́n sí yàrá àyàwó àìsàn ànàbí àtàwọn kékeré ló kù sí anẹ́dúkẹ̀ ti fàṣọ́ọ́lẹ̀ tó tí ń bá ti kú ọ̀rẹ́ mi yìí àbúbákírì apọ̀ ọ̀tún mi ni ó sùn ọ̀rẹ́ mi wímọ́rù apọ́ọ̀sì mi ní oṣù àwọn mẹ́tẹ́ẹ̀jì àjọ tó máa bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ náà rùjẹ̀ náà ó ṣe sí usmanu sàpọ̀ọ̀tù tọ́tọ́ sí ali sàpọ̀ọ̀tù gbogbo àwọn sàbẹ̀ yòókù ìtẹ́ wọn sí wọn islam ò ní a sin o sínú ilé ìtẹ́ ni wọ́n ní alọ́ máa sin òkú sí ṣùgbọ́n ní ìṣòro ilẹ̀ Yorùbá ni pé àwọn èèyàn tó wá máa kóòtù ẹ̀ ní bàbá wa ní kinní kan ilé náà sí wọn sí ànábì lọ́lọ́ ní atẹ́lì làkọ̀dìkánù làkúnfí rọ̀ sólè láyé usman tọ̀nà hasan ànábì fún ẹ̀mí náà máa ṣe òkú síbi ìtẹ́ lẹ́sìn tí gbogbo àwọn sàbí ẹ̀ síbi ìtẹ́ káwọn ọ̀sẹ̀ tó tẹ́ káwọn ẹ̀sìn ra wá bẹ̀ ìtọ́jà ní ẹni tó kú ká gbé lọ bí ìtẹ́ sẹ́ẹ̀rí kẹ́ máa ṣe òkú sínú ilé bí ìgbà àwọn òkú ni ní yẹn ọmọ torí pé ti yé òkú àwọn òkú àwọn alààyè káwà láàyè wa àwọn òkú káwà láàrin ara wọn nínú súnà ọlọ́run tó lè tọ́kù bá kú wọ́n fẹ́ ká lọ máa ṣàdúrà fún wọn òkú tẹ́ ẹ sí ilé jọ́ta àti sin òkú lé mélòó nù yín nínú ẹran ti lọ ṣàdúrà fún òkú yín ṣùgbọ́n tẹ́ ẹ bá sin òkú síbi iṣẹ́ ó lè jẹ́ pé bàbá òkú oh wá ó wà lọ́wọ́ ṣàdúrà fẹ́yìn rẹ̀ assalamu alaikum ahala diya nínú alimusulmi walimomini wàyẹn alhamdulilayi alimusulmi àdúrà tẹ̀síwájú ọlọ́run ọya gbogbo àdúrà ẹ̀jọ̀ tẹ̀síwájú nígbà tí nìkan gbé sàrà wà mọ́sára ó yẹ sáré jọ jẹ́ ìlú wọ́n sáré jì lọ́wọ́ wọ́n sáré ta gbogbo wọn ni wọ́n jọ pin jó ojúmọ́ wọ́n sáré aládùúgbò àti wọ́n máa pẹ́gì tẹ́ èèyàn mélòó ní sàdúrà fún òkúta sínú ilé ẹ̀sùn wa lọ́mọ òkúta sínú ilé nìyí wọ́n máa fọ sọ́ọ̀bẹ̀ wọ́n máa tọ̀ bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kan òkú mùsùlùmí lẹ́yìn gbòòkú ní tẹ́ni ẹ lọ fẹ́ sí wọ́n ní wọ́n gòrí ẹ̀ lọ ẹn tó gòrí ẹ̀ lọ sòfò láyé àtọ̀ ṣé òkú òní bọ́tò orí òkú lọ́nu òní tó lè fọ àwọn àmọ́ dáadọ́ lọ́nu òní tí wọ́n bá ti láàpù yẹn sọ̀rọ̀ ti láàpù káàyàn jù lọ ní èsì ìwọ wò sí gbé yẹn tẹ́rà sí òkú nílé wàlẹ́ ó fẹ́ fún nílé kálẹ̀ ní sẹ́ẹ̀sì òkú nílé gan wọ́n gbé ẹ̀yìn gan lọ́wọ́ tó gbé ẹ̀sẹ̀ lọ́nà olé àdúrù tí ò sí security ìlú tó ń gbọ́gbọ́ ọlọ́pàá lọ ìlú tó ń gbé sẹ́ńdẹ́tọ̀ ọ̀rọ̀ sọ́ ti ń gbowó àbúkọ́ lọ́mọ àdìsẹ́ ẹ̀sọ́ wa ẹ má lo gbogbo ẹtú ju kẹ ẹ má gbórí òkú lọ níbi tẹ kẹ́kẹ́ lọ ẹ tó gbé lọ́sọ̀fọ̀ ẹ̀yìn lọ súnmọ̀ òun sọ orí ibú tí wọ́n kẹ̀yìn di bẹ́ẹ̀ tẹ̀lé tọ́lọ́ọ̀tà inú mi ma ń dùn máa bàbá mi àṣẹ ti ti tẹ́ wà láì ló mi ń dùn nígbà àwọn ọmọ tá a ti ti pọ̀ a dúró bàbá àti wa àṣẹ ló ní ìtẹ́lá àṣẹ ọlọ́run dẹ̀ fún wa ìjọba ẹ̀gbọ́n torí ọlọ́ kí ló tó ká sí òkú síbi tẹ́ káwọn òkú wà ni o òkú náà wà ni o àárín ara wa ká fara ní iṣẹ́ mùsùlùmí ẹ̀rọ ti ní sí ẹ̀rọ ti nínú ilé gbogbo ẹ̀rọ ti nínú ilé ìní polisi wájú ọ̀nà ẹ̀rọ ti nípa ní àwọn èèyàn àárín àwọn òkú ẹgbẹ́ mi iṣẹ́ mùsùlùmí ló já sí pé iṣẹ́ mùsùlùmí àìgbà kristian ilé ẹ wá wà fún kristian tí wọ́n wá sí mùsùlùmí they are organized. abẹ́ ìsàkíyèsí ni wọ́n ní tẹ́tọ́ bá kọ́ ṣọ́ọ̀ṣì wọ́n kọ́ kọ́ńtẹ́sì àwọn mùsùlùmí táwa ní ìfẹ́ yẹn ní ẹ̀sìn you are not using it you have dumped it why? ẹ sá mọ̀ sí òkú sí pọ̀pẹ́ ní ìparí yẹn yẹn tẹ́ rí èèyàn kú kìí ṣe nǹkan ayọ̀ o kìí ṣe tá a máa máa kàrà fún kìí ṣe tá a máa pa màálù fún kìí ṣe tá a máa presentation fún kìí ṣe tá a máa yí ẹ̀yìn òkú padà fún gbogbo ẹni tí èèyàn yẹn kú ẹ lọ gbọ́ yín pé tó wà nù súnà òun ni pé kán máa wá dáná fún yín kìí sẹ́yìn lẹ́ẹ̀mọ́ dáná fún yàn obìnrin tọkọ ẹ̀ bá kú yóò fòkó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá àyàfi tó bá lóyún tó bá lóyún ìjọ tó bá bímọ olóyún lè fẹ́yìn kóṣù méjì lọ́kọ́ kú ẹ̀yìn oṣù méje ló tó bímọ ìjọ tó kò tiẹ̀ jánu ọkọ kú lónìí olóyún rẹ ti oṣù mẹ́jọ àtọ̀sẹ̀ méjì ọba bímọ lẹ́yìn ọ̀sẹ̀ méjì oko rẹ ti tọ́pù obìnrin tí ọba ti lóyún inú tọ́pù ẹ̀ bá kú yóò ṣoko ọjọ́ mélòó oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá ẹni tí ìbá ti ṣòfin téèyàn wá bá kú ọjọ́ mẹ́ta péré láti dárò rẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta kálukọ́ ọmọ ti sẹ̀ then ẹnìkan kú ní ọjà ṣẹ̀rí àwọn ní ẹpa ọjà o ẹ mọ̀ ṣe mẹ́tẹ́ òun ẹ̀yìn ba lọ́jà ẹnìkan kú tọ́lọ́ bí èèyàn pàtàkì òun ní ọ̀bá àwọn fámìlì àwọn tó wà láyé ètò ṣẹ̀rí àsọ nípa àwọn tọ́jẹ́ fámìlì rẹ̀ nìkan ti jọ mẹ́ta nìkan ti sàárò rẹ̀ òní gbogbo ará ọjà ní kẹ́ ẹ ti ọjà àwọn ìlànà tẹ́lẹ̀ ṣe ńlẹ̀ Yorùbá tí ọ̀gá àtàǹsọ fún yín tẹ́ẹ̀ tọ́nù ẹ má pa ọjà torí pẹ́ nìkan kú gbogbo sábà àánú ọjà kò kú ẹ má tó ti yé tọ́wọ́ jẹ́ mùsùlùmí ẹwọ́ tẹ́lẹ̀ ṣe fún ní sọ́dá pọ̀ fún jà àríjà àwọn fámìlì rẹ̀ náà ní kọ́ pa ọjà nínú fámìlì wọn tó wà ní olókójọ́ mẹ́ta tó mọ́ jáde àbí tó mọ́ lọ síbi iṣẹ́ tó ti yé àwọn ìyàwó tiẹ̀ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá wọn ò ní kẹ́ wá sọ kẹ́nìkan kú ọwá jẹ́yàn pàtàkì lọ́jà ẹ wá ní gbogbo kálukú ọmọ ẹ̀jẹ̀ ọmọ ẹ wá kọjà àkójọ méjì jọ mẹ́ta kì í sí ìlànà tọ́lọ́ ẹ̀yin lẹ́mọ́tẹ́ rí bẹ́ẹ̀ o ọ̀sẹ̀ tí ò lè kú ebi kú yọ̀ọ̀yàn tí wọ́n ti fẹ́lẹ̀ kan kú lẹ́wà àsọ̀fáwọn ti bẹ láyé tọ́tọ́ káwọn olóòtú kí ni o kán tún kú tẹ̀lé pé gbígbà pa wọn. bákan náà gbogbo àwọn ìnáwó táwọn wéèsì lórí òkú yìí ẹ jẹ́ ká dá ìbáàtì ẹ̀ lọ bí sọ́dá pọ̀ tó ń jàríyà sàárà tó ń sàn. ẹ kọ́ mọ́sálásí ti báwọn lẹ́tà àwọn Saudi Arabia kọ́tọ́ ọ̀rù Malaysia fẹ́ ń kọ́ fà wá àwọn èèyàn wọn tẹ́lẹ̀ pọ̀ tó bá ti kú gbogbo wọn náà wéèsì lórí màálù lórí tẹ́ǹtì sílẹ̀ lọ́yìn àwọn èèyàn sóòkù wọn lọ gba ọ̀lù one million one million yẹn gbẹ́ ọgbẹ́ kànga mẹ́wàá ẹgbẹ́ kànga sáwọn àdúgbò ẹgbẹ́ bọ́ọ̀lù káwọn èèyàn máa mú ìgbẹ́dẹ́ wá ní gbé bọ́ọ̀lù ọ̀sẹ̀ ọ̀la jẹnẹrétọ̀ ọ̀sẹ̀ ọ̀la ìlú wa ẹgbẹ́ kànga ẹgbẹ́ èèyàn fi lóore bá mú mi lábẹ́ ọmọ gbé fún àwọn mọ́sálásí àgínlá àwọn mọ́sálásí agolo mọ́sálásí ẹ̀yà fún individuals irú wà sí láǹṣe ní èdè ẹnìkan tẹ̀yàn rẹ̀ kú ní last month wà lẹ́ẹ̀kọ́ra fi amá ti fi hundred wà bí ọ̀dẹ̀ àfúgbò wa pọ̀ kan ẹ̀jọ̀ á fi fún àbá àmì fìkì o nígbà bá ti ń dúró lórí ẹ̀gá ìládọ́mọ̀ gbọ́dọ̀ sáré ẹ láàgé ẹ má pẹ̀lẹ́ mọ́sálásí nìkan ẹnìkan tó súnmọ́ ọmọ ẹ káàdì wádẹ̀ ẹ fọ́ká mi fún kọ̀ọ̀kan ẹ tó gbé lọlé ẹ̀tọ̀ ẹ tó gbé lọlé ìyàgbé okú ọmọ ẹgbà látà náà àfà ẹ lọ ra electrical port tàbí mọ́ ìlú ẹ̀tọ́ mo ti lò dájú láàrin tó máa bọ̀ ẹ rà pọ́pọ̀ ẹfáwọn èèyàn ẹ máa fi ìtì omi nù léyìn ẹ máa fi ìtì omi nù léyìn ẹ lè fi ìfẹ́ lẹ̀ fi kápọ̀ ẹ ra kẹ́tù ẹ ìtàkùnmọ́ gbòmìkaná tọ́ọ̀tù ẹ rà fáwọn èèyàn sọ́mọ́ ti ṣe ẹ̀bẹ̀ẹ́nu olé sọ́mọ́ ti ṣe wéku ṣe ẹ̀gúsí níjọba ti ṣe ẹ̀gúsí okú yóò mọ̀ gbalaja. àwọn àwọn ìfẹ́ tí wọ́n tètè kan so ti yára yóò yẹ ẹwọ́ ọmọ òru kankan ẹ sọ́ọ̀ṣọ́ rẹ̀ lọ́lé ẹ̀kọ́ kọ́mọ lọ fúlàní kọ́mọ lọ kẹ́kọ̀ọ́ fi ayé náà kó fi wúlò nígbà tó yẹ bá ń lò mẹ́yẹ látọ̀ ọ̀bọ̀ kù yín nù sáré ó gba àwọn táwọn ọ̀rùn tí wọ́n tẹ̀sí yẹn ń ṣe lélẹ́yìn èyí ti káwá máa wé ti owó lórí àmàlà ìrẹsì níbi àtúwò ti rí àmàlà ìrẹsì kí ni rẹ́pọ̀ tẹ́lẹ̀ kí ni development ìdàgbàsókè tó ń bá wa náà Islam kò sí ìdàgbàsókè tó tó ẹ jẹ́ ká wo àwọn tààlẹ̀ àwọn owó tàwọn sáwọ́dí kọ́tọ́ọ̀rù Malaysia nǹkan kan kò wẹ́ẹ̀sì kan kó jọ làwọn mọ́sálásí táwọn ajá sí Muhammadu bẹ́ẹ̀ làwọn bọ́ọ̀rù táwọn afẹ́ kúlẹ̀ èmi nígbà bọ́ọ̀rù ìwọ ọlọ́gbà bọ́ọ̀rù sáwà náà léèyàn tó ń kú ni sáà láwọn ọmọ tó jó lówó nù wọn yorùbá rọ́ọ̀kù tó kú tọ́lọ́mọ mẹ́wàá alẹ́ tó lè fi fifty thousand lẹ́ẹ̀nu wọn alẹ́ tó lè fi ten thousand lẹ̀ alọ́fà ẹ̀fà hundred thousand tó ẹgbẹ́ kan dá kan náà. títà bá ń ṣe bẹ́ẹ̀ ẹ̀jọ̀ fúnáwó dín ní òmòmí tá a bá jẹ ṣèbí ìwà náà ni ẹjẹ́ á máa ṣe nǹkan tí ó wúlò fáwọn òkú wa ju nǹkan tá a tẹ̀sí ṣe sí àárí ni owó tó tán abẹ́lẹ́ ọlọ́run jẹ́ apá dáadáa o kálukú wa ká múra alẹ́ lè níjọ́ táàbà kú ọlọ́gbọ́n lọ kẹ́lí mọ̀ ṣáádà jẹ́ ọ̀rọ̀ fún wa láti rí bí a yọ̀ mọ̀ rẹ̀ láyé mọ̀ sàárẹ̀ àti ọgbẹ́ ìjà kìyàmọ̀ gbogbo àwọn tó ti kú máa sùn ní ọlọ́kùnrin jù wọn subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk